mo kí wa bá a ṣe ń kíra ní a mi ò rò pé mo title mi ò title program yìí o mo kí wa bá a ṣe ń kíra ní kí ọlá ní kí ẹgẹ ní kí ẹyẹ ní kí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ ajíire mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo apátápátá so my message to Sheik Gold. Mercy Tosei Akeugba Gold lórí lórí fídíò kan tí mo rí tí bàbá Akeugba Gold ṣe so and um, uh, I will say mo I mo agree pẹ̀lú àwọn kankan tẹ́ sọ ń mo dẹ̀ tún wà disagree pẹ̀lú àwọn kankan tẹ́ sọ ń bẹ̀ torí pé wọ́n ní pé abúké ọrùn ẹ̀ wọ́ wọ́n ní ẹ̀yìn àwòkè à ń wò sàlẹ̀ so eh, àwọn òwe àgbà náà ló sọ pé láì nídìí obìnrin òkè máa ń jẹ́ kúmólú hmm, àsìkò àtúnṣe láwa yìí àsìkò àtúnṣe láwa yìí tó yẹ pé a ní láti máa correct ara wa eh, kò dẹ̀ sẹ́ni tó máa ń gbọ́n jù tán láyé yìí so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé. Eh, lórí program tẹ́ ṣe fún olóyè àti àti eh, àti Ìbà Gani Adams yeah. eh, wọ́n ní pé àgbà kí n wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ eh, mo appreciate nǹkan tẹ́ ṣe because gẹ́gẹ́ bí clergyman iṣẹ́ yín náà ni láti máa preach pigs láàrin àwọn èèyàn tí nǹkan tí nǹkan bá lọ déédéé bó ṣe yẹ kó lọ but at the same time eh, àwọn kankan wà tẹ́ sọ tó yẹ pé lọ́dọ̀ tèmi o ẹgbẹ́ gbági Ọlọ́run ọba gbọ́ so mo dẹ̀ fẹ́ ṣe àwọn àlàyé yẹn fún yín nítorí pé ẹ sọ pé ìran Yorùbá nìkan ṣoṣo nìran tó wà láyé tó jẹ́ pé tí àwọn baba ńlá wọn bá ti kú wọ́n máa ń gbé agbára lọ wọn kì í gbágbára fọ́mọ ẹni ẹ rí ìran tó ṣerú ẹ̀ rí àfi ìran àwọn bàbá ti yín nìkan ni tó yẹ pé ẹ jọ̀ọ́ bá mi ṣe àfídíò mi torí pé my page has been uh, restricted since àmọ́ ọgbà tó máa tútù wálẹ̀ àwọn Facebook ti reduce viewers wa wọ́n restrict page yìí wọ́n dẹ̀ wọ́n restrict viewers lórí page yìí so àbọ̀rọ̀ àbọ̀yè ìyá mi Tóyìn jọ̀ọ́ bá mi pe àwọn èèyàn kan wá darapọ̀ mọ́ mi so Facebook ò ní Facebook ti wọ́n ti restrict viewers mi láti mo tẹ̀ ti report fún wọn láti last week láti bí last week ṣá Not a other dẹ̀ restrict page wọ́n fún mi sí another restriction so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé uh, lórí ọ̀rọ̀ tí ṣé mo wà audible ẹ jọ ṣé mo wà audible ṣé mo wà audible dẹ́n tẹ́ bá darapọ̀ mọ́ mi ẹ jọ mo fọlọ́run bẹ̀yìn ẹ máa bá mi show love and like àbọ̀yé bọ́ ṣíṣe ẹ jọ̀ọ́ tí ẹ bá wà pẹ̀lú mi lórí Facebook tẹ́ ẹ̀ ń gbọ́ mi ẹ̀ẹ́dẹ̀ ẹ kàn bá mi tẹ love and like show tí mo ṣe last tí wọ́n gbé lọ yẹn àtìgbà yẹn ti restrict page mi show mi tí mo ṣe tí mo ń ṣe ní òru bíi ìjọ yẹn ṣá ok àtijọ́ yẹn ṣá náà ti restrict page mi àti show tí mo ṣe last yẹn òun náà ti tí mo ṣe yẹn náà ti restrict page mi so àtìgbà yẹn báyìí page mi Facebook máa ń ṣe page mi ò kò move tí bá dẹ̀ ń ṣe show wọn ò ní wọ́n máa restrict èèyàn díẹ̀ ló máa wò mí àbọ̀rọ̀ àbọ̀yè ìfanimọ́lẹ̀ ayé ọ̀làdì púpọ̀ ah you are not sleeping ìyá mi mo dí tóyìn ò ṣe ifá tóyìn ò ṣe so eh, ẹ bá mi invite àwọn èèyàn wa kàn jẹ́ ká jọ fi kájọ ju omi tóró hmm. so ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ tí eh, ọ̀rọ̀ tí ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ tí Sheik Akeugba Gold kò sọ mo wà online báyìí ìyá mi màá gbọ́rọ̀ yín létà ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ tí Sheik Akeugba Gold sọ kí n wá analyse ọ̀rọ̀ yẹn mi ò mo agree pẹ̀lú wọn nínú fídíò tán ṣe láwọn kan wọ́n dá sọ̀rọ̀ olóyè Sunday Igboho àti àti Ìbà Gani wọ́n dẹ̀ ṣe nǹkan tó dáa gẹ́gẹ́ bí priest but fún ọ̀rọ̀ tán sọ mí báyìí mi ò ní gbà. gbogbo agbára tí wọ́n ní wọn fi sílẹ̀ fọ́nà majority àwọn alágbára Yorùbá wọn agbára yẹn pẹ̀ kúrò. ẹ jẹ́ mo fẹ́ kíní yìí mo fẹ́ kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ẹ mọ̀ yín bí àwọn alágbára ìran Yorùbá nìkan ni mo rí rí gbogbo agbára tí wọ́n ní wọn fi sílẹ̀ fọ́mọ majority àwọn alágbára yorùbá wọn agbára yẹn lọ́rùn bẹ́ẹ̀. ṣe rí ọ̀rọ̀ tí akéwògbà góòdù sọ mí báyìí ọ̀rọ̀ hypocrisy ni nǹkan tó yìnbó ń pè ní hypocrisy òun ni ọ̀rọ̀ tí akéwògbà góòdù sọ mí báyìí thank you ìyá mi ọ̀rọ̀ tákéwògbà góòdù sọ mí báyìí pé ìran káàrọ̀ ajíire nìkan ṣoṣo lòún rí láyé òun tó jẹ́ pé àwọn baba ńlá wa ipe nígbà tí wọ́n ń lọ gbogbo ìmọ̀ tí wọ́n ní wọ́n gbé lọ wọ́n gbélẹ̀ fọmọ ìyẹn náà ń pè ní hypocrisy reason ni pé tó bá jẹ́ pé báwọn bàbá wa ṣe nígbà tó ń lọ gbogbo ìmọ̀ tí wọ́n kò yẹ kí babaláwo wà mọ́lẹ̀ yìí kò yẹ kọ́lọ́ṣun wà kò yẹ kọ́lọ́sàn yìí wà ṣe mọ̀ pé gbogbo àwọn ewé àtegbò tá à ń lò léni ṣe mọ̀ káwọn bàbá wa ló àwọn bàbá ńlá wa ló àwọn bàbá ńlá wa àwọn náà invent ẹ̀ àbí àwọn kan náà invent ẹ̀ bóyá ó máa gbo jẹ̀dí ni mo rántí ìgbà kan tó yẹ pé ìdí mi yọ ìdí mi ó yọ àgúnmu native one òun ni mo lò tí ìdí mi fi wọlé padà tó bá yẹ pé kò ṣe pé native one yẹn wà mi ìbá ti bóyá ọ̀n bá ti gé ìdí mi sí èmi náà àti máa di pampers ní London yìí òun ni ò jẹ́ kí n máa mu nǹkan tó dùn mọ́ torí gbà tí mo wà nílé mo mu mo máa ń mu nǹkan tó dùn mo dẹ̀ máa ń mu àgbo tí máa fi ń ṣọ́ọ̀kì ẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní mu kinní yìí nìyẹn o ìgbà ìdí mi yọ tó yìí bí mo ṣe wá mu àgúnmu titi wá yẹn àgún ìbílẹ̀ wá yẹn bó ṣe kìdí mi sínú ilé padà nìyẹn tó kìdí mi sínú ilé padà ṣe bí ọ̀sán yìí àbí ìṣe ọ̀sán yìí ló ṣe yẹn ṣé wọ́n gbé ìmọ̀ yẹn lọ wọn gbé lọ nàá so eh, Akeugbagold ní ìran bàbá wa tó wáyé pé ìgbà tọ̀sán yìí gbé ìmọ̀ yẹn sílẹ̀ tó bá jẹ́ pé ó gbé lọ wọn ò ní mọ̀ torí kò sí gbogbo nǹkan tá à ń lò ń sìn kò sí nǹkan kan tí generation wa invent aṣọ òkè àwọn generation wa kọ́ ló ṣe ìkòkò kì ṣe generation wa kọ́ ló ṣe agbẹ́gilére kì ṣe generation wa Ògún ló kọ́ wa bọ́n ṣe ń gbẹ́gilére ìyàwó Ọbàtálá ló kọ́ wa bọ́n ṣe ń ṣèkòkò ìyàwó Ọbàtálá ló ṣe aṣọ Ọbàtálá ló ṣe òwú òun ló refine òwú ẹjọ́ kíní ti ń slow ẹ bá bá mi show love and like ẹjọ́ ẹ máa bá mi tẹ love and like tẹ bá ń wò mí kíní ti Facebook ti ń ṣe bákan bákan Ọbàtálá ló ṣe òwú tó kọ́ ìyàwó ẹ̀ àwọn náà ṣe aṣọ fún wa òrìṣà ńlá ló ṣe aṣọ fún wa léèní tá à ń wọ aṣọ léèní pa ń wọṣọ òkè à ń wọ gbogbo aṣọ Ọbàtálá ló ṣe ṣóye yín ìlẹ̀kẹ̀ tí àwọn bàbá wa tán fi ń ṣẹ̀ṣọ́ ta fi ń ṣẹ̀ṣọ́ léèní Ọ̀rúnmìlà ló ló fún wa ní ìmọ̀ yẹn ipe eh, wọ́n ń lo adé adé ọba ń dádélé rè Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún ni eh, ọ̀pá àṣẹ Ọ̀rúnmìlà ni <laughs> Ọ̀rúnmìlà òun ni so gbogbo àwọn ọba tó ń lọ ń kọrin òṣì ní ṣọ́ọ̀ṣì àtàwọn ọba muslim lẹ́ni tí wọ́n ń rí ancestors fín ìṣẹ̀ṣe ló kírẹ́ẹ̀tì tróònù yẹn ìṣẹ̀ṣe ló dẹkọréètì tróònù yẹn ìṣẹ̀ṣe ló fún wọn ní ọ̀pá àṣẹ òun ló fún wọn ní adé òun náà ṣe ń pe ọba ní aláṣẹ èkejì òrìṣà ẹ bá mi ṣí à fídíò mi ẹ jẹ́ káwọn èèyàn wò mí six people èrò mi ò rérò ẹ bá mi ṣí àìjẹ torí pé time ti lọ ẹ bá mi gbé lọ sí group wa ní clubhouse káwọn èèyàn wá darapọ̀ mọ́ mi so òun náà ṣe ń pè wọ́n ní aláṣẹ èkejì òrìṣà so tó bá jẹ́ pé àwọn bàbá wa gbogbo nǹkan tí wọ́n ṣe náà ni wọ́n gbé lọ kò yẹ kí àìmáṣe kọ̀ọ̀kan lè ní kódà gbogbo oúnjẹ tá à ń jẹ iyán ni Amala wọ́n ní wọ́n yọrin best food ìyá ọ̀ṣun ni ọ̀rúnmìlà láìkì ọ̀rúnlá kó máa fi jẹ àmàlà òun náà ṣe máa sọ pé ifá fọ̀rúnlá jẹ̀ka ó yó pẹ̀kú tí yẹkẹ̀ thank you oh, thank you ìyá mi ẹ wá wọ̀ wọ́n rí ṣògbè ìyẹn wọ́n ṣe máa sọ pé ọ̀rúnmìlà wọ́n ní ọ̀rúnlá àti ọkà ó láìkì ẹ̀ gan ṣàngó láìkì gbẹ̀gìrì gan so òrìṣà ńlá ó láìkì yan àti ọbẹ̀ ẹ̀gúsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so kí la wá ń sọ ni pé gbogbo oúnjẹ tá à ń jẹ lénìí oúnjẹ táwọn bàbá ńlá wa ti ń jẹ òun là ń jẹ kò sí oúnjẹ tuntun kan tá invent bóyá jollof rice tó ń ṣẹ̀ṣẹ̀ pé nígbà tí wọ́n ti ẹ̀jẹ̀ jollof rice nìkan tí a copy kì í ṣe pàwọ́ la invent yẹn o a copy yẹn ni àwọn cereal a copy ẹ̀ lọ́dọ̀ àwọn àwọn slave gbàtàn lọ sóko ẹrú ni wọ́n mú concept jollof rice wá bóyá tó lóróró ọ̀rọ̀ ká ti máa ṣe tẹ́lẹ̀ so kò sí nǹkan kan tí generation yìí invent orí ni ehm, kí là ń pè ehm, ògìrì irú gbogbo nǹkan pátápátá kò sí nǹkan kan tí generation wa invent so then àwọn agbára tí eh, akéwùgbà gold sọ pé ìran wa nìkan ẹ jẹ́ ká gbọ́. òótọ́ lẹ sọ. kò ń ṣe òótọ́ ni bàbá akéwùgbà gold sọ. mo ní kágbára yìí bá gbé lóòótọ́ àwọn onísáyẹ̀nsì fẹjọ́ ọmọ yorùbá ẹ pé wọ́n kán tójú bọ̀ ẹ̀ẹ̀mẹyìn billions of dollars tá a ọ̀tá àmọ́ ni táyà tá a bá ń bẹ lóòótọ́ ètò bá ẹ bọ ọbẹ ní òjò kó gbogbo wa pọ̀ ẹ yẹ bọ ọbẹ kúrò. ṣe rí ẹ rí mẹsẹ̀ tá akéwògbà gold sọ bẹ́ẹ̀ did you see is an hypocrite here akéwògbà gold ní pé tó bá jẹ́ pé lóòótọ́ ni ayẹta wà ni òkè ìgbọ́n wà ni gbogbo kìíní ẹ̀ wà kàn pé àwọn scientist lọ́dọ̀ wa kàn wá fi wọ́n ṣe bullet proof ṣùgbọ́n ẹ bọ ibẹ̀ ni wọ́n ní ṣe mọ́ you are already against your root now you are eh, akéwògbà gold sọ pé ìran bàbá òun òun ni wọ́n máa ń ṣe nǹkan tí wọn ò gbé agbára fún ọmọ wọn ṣé ń gbọ́ o ó ní pé the same Akeugba ló tún wá ń sọ yìí gbogbo àwọn scientist kan kó wọn jọ pé ṣùgbọ́n ẹbọ tó wà ń bẹ̀ ni má ṣe but every nation ló ní wisdom tó back up invention wọn gbogbo nation ló ní wisdom tó back up invention wọn. Um, àwọn Saudi Arabia tákì ó gba góòdù ń sọ ẹbọ tí wọ́n ti tán ti ń ṣe torí ẹ̀yin muslim lẹ máa ń tanra yín tẹ máa ní sàrà lẹ ń ṣe nínú báìbù yorùbá ẹbọ ni wọ́n translate eh, sacrifice sí léde yorùbá èdè táwa ń sọ ẹ lè lọ kọ́ tó bá fẹ́ ṣe exam wọn ò lè kọ sàrà síbẹ̀ nǹkan tẹ́ ń ṣe yẹn àgbò tẹ́ ń pa yẹn tó bá fẹ́ ṣe exam wọn ò lè kọ sàrà síbẹ̀ ẹbọ náà máa pè é nínú ẹ̀sìn lẹ ti ń pè ní sàrà and sàrà òun ṣe èdè wa sàrà is just Hausa language ní èdè Arab kuban náà ń pè kuban ó yàtọ̀ sí rituals rituals ni ẹ̀ ń kírun ẹ lọ sọ̀kò sáàlù satan those are rituals ẹ lọ lá òkúta rituals nìyẹn that's are the seven step of Islamic rituals ṣùgbọ́n kuban òun ni ẹran tẹ̀ ń pa which is translated to sacrifice in English, which is called ẹbọ in Yoruba language, which you guys still do in another cause in another people's in another people culture. Now, but you are condemning the ẹbọ in your own land. Ẹbọ dẹ̀ náà fit pinlẹ̀ ìlú tó ibito tó jókòó sí ẹbọ náà fi pinlẹ̀ yẹn ìlú yẹn o. Ẹbọ náà fi gbèlú yẹn dúró. Ẹbọ ni àwọn baba yẹn fi lé àwọn ajogun sínú igbó ẹbọ wọn náà fi lé ajogun sínú igbó but now akéwògbà góòdù sọ yìí pé kán kó gbogbo àwọn scientist. wa jọ àwọn bullet proof wa gbogbo ẹ̀ kán wá kán wá package ẹ̀ káwọn èèyàn máa wá kán máa wá bá wa rà wípé ṣùgbọ́n ẹbọ yẹn kan yọ kúrò ẹjọ ṣé ṣé science wà nù ọ̀rọ̀ tá akéwògbà góòdù sọ yẹn nǹkan tẹ́mi ṣe fẹ́ ṣe tí mo ṣe jáde ṣe program fún akéwògbà góòdù nìyẹn ẹjọ ṣé science wà nù ẹ̀ why do you need to condemn your own bọ̀ ẹ ní àyà láti condemn títí yín òkúta tí wọ́n ń lá ní mẹ́kà wọ́n ti ń over five thousand years àbámọ̀ tẹ bá lọ ka history wọ́n ti ń lá òkúta yẹn over five thousand years ní oral history tí wọ́n ti ń lá òkúta yẹn ní mẹ́kà òkúta yẹn àwọn pagan ló ń lá tẹ́lẹ̀tẹ́lẹ̀ paganism àwọn tó ń pè lóníṣẹ̀ṣe àwọn ló ń lá fortunately èmi àti ọmọ Saudi kan he was my colleague àjọ ṣiṣẹ́ pọ̀ ńgbà kan tó jẹ́ pé ó máa ń kó wá pera ẹ̀ ní orúkọ muslim mọ́tò ó ti ó ti wá padà sí ìṣẹ̀ṣe Saudi Arabia ó ń sọ fẹ́mi pé ìṣẹ̀ṣe ló wà peaceful kò ṣe muslim mọ́ but ọmọ Saudi gangan gangan gangan ó tà èmi àti ẹ sọ̀rọ̀ gan so èmi máa point slab lé gan ṣe understand so ó máa sọ fún mi pé kémi àpé ah, mo ní mo ní mo ní there is only one Allah nǹkan kan ó láti máa jẹ́ kí n realize pé ìṣẹ̀ṣe yẹn ló ti wà pé ninety percent nǹkan tó ń ṣe nínú Islam pé ní ìṣẹ̀ṣe Saudi ni ìgbìyànjú di effort àbọ̀ràbọ̀yè ó jẹ́ kí n realize pé ninety percent nǹkan tó ń ṣe nínú Islam wípé ìṣẹ̀ṣe Saudi tó wá miss Catholicism mọ́ Catholicism òun ni Islam Catholicism àti ìṣẹ̀ṣe Saudi Arabia òun ní Islam Catholicism ìṣẹ̀ṣe eh, Islam ń ṣe ó dàbí Santerio táwọn èèyàn wa ń ṣe nígbà tó ń kó wọn lẹ́rú tó ń mísì tradition wa mọ́ Catholicism tó wá ń pè ní Santerio Santerio ní Cuba ẹ̀ eh, wọ́n ń ṣe ní Cuba ọ̀dà kan ń ṣe ní Cuba Cuba náà ti ń ṣe Santerio nígbà tó ń káwọn bàbá wa lẹ́rú látijọ́ tí wọ́n dẹ̀ fẹ́ máa ṣe ṣẹ̀ṣe lọ tí wọ́n dẹ̀ force wọn láti máa ṣe Catholic wọ́n wá míìsì ìṣẹ̀ṣe wọn wọ́n wá mix ẹ̀ mọ́ wọ́n wá sọ gbogbo àwọn catholic saint wọ́n sọ wọ́n ní orúkọ àwọn òrìṣà òrìṣà wa wọ́n wá bẹ̀rẹ̀ sí í venerate ọjọ́ tó máa ń bọ peter wọ́n á náà ń bọ ògún ọjọ́ tó máa ń bọ wọ́n wá bẹ̀rẹ̀ sí í pe àwọn baba ńlá wọn ní orúkọ yẹn so kínní yẹn náà wá pass down sáwọn ọmọ wọn dè níyì òun náà ń pè ní santerio so catholicism ni catholic ni ibẹ̀ lẹ́ máa ti ráwọn syncretism kan tó máa sọ pé ìyá ọ̀ṣun ni Mary kò ń ṣe pé wọn ṣàdédé sọ ìyá ọ̀ṣun di wọn ṣàdédé sọ Mary di ìyá ọ̀ṣun ju pé nígbà yẹn àwọn bàbá wa wọn fẹ́ máa bọ ọ̀ṣun wọn lọ ṣùgbọ́n lóko ẹrú náà wà so wọ́n ní láti kọ tọ́n bá tẹ tọ́n bá comply tọ́n bá tọ́n bá tọ́n bá comply to nǹkan tí wọ́n ń ṣe ní oko ẹrú then they would have bóyá wọ́n bá pa wọ́n something like that òun ni wọ́n ṣe wáá pe ẹ̀sìn yẹn ní Santa Rio. so bí islam ṣe rí nìyẹn islam is paganism paganism gbogbo orúkọ tẹ́ ń jẹ́ ní islam orúkọ àwọn abọ̀rìṣà ni gbogbo orúkọ tẹ́ ń jẹ́ tẹ́ ń sọ pé ń jẹ́ lẹ́ni tẹ́ sọ pé ó jẹ́ orúkọ mímọ́ orúkọ ọlọ́run tẹ́ bá ní ọlọ́run bá ń bọ́lọ́run jẹ́ orúkọ gbogbo orúkọ yẹn wọ́n ti ń jẹ ní arabia tipẹ́tipẹ́ it's just like nínú ìṣẹ̀ṣe wa ń sìn èmi kọ́ ni mo máa kọ́ jẹ́ Tóyìn èmi kọ́ ni mo máa kọ́ even Olútóyìn gan orúkọ Ifá ni ẹni tó bá ń jẹ́ Olútóyìn Ọbàtálá ni Olúwa tá a ṣe ń fi sí yìí ni Ifá Tóyìn Ògún Tóyìn Ṣàngó Tóyìn Odù Tóyìn eh, Èṣù Tóyìn bọ́n ṣe ń jẹ nìyẹn ẹni tó bá ti ń jẹ́ Olú òrìṣà ńlá ni so wọn á kàn fi orúkọ òrìṣà kọ̀ọ̀kan síwájú ẹ̀ èyí tó bá ti wá jẹ́ ifá ìyẹn ni wọ́n bá ní olóòtú Ọ̀rúnmìlà wọ́n ní Ọ̀rúnmìlà nìkan ní gbogbo òrìṣà ni ó immortalize orúkọ ara ẹ̀ tó fi orúkọ tó fi họ́nà Olódùmarè tó máa sọ pé gbogbo onífá wọ́n máa fi ifá síwájú orúkọ wọn ẹ lè gbọ́ ẹ̀dú Tóyìn ẹ dẹ̀ lè gbọ́ Ọ̀rúnmìlà Tóyìn náà ifá so Tóyìn tí mo ń jẹ́ yìí wọ́n ti ń jẹ tipẹ́ so tí kí ni mo tà lásán ni so gbogbo orúkọ tẹ́ ń jẹ́ taofik nkankan orúkọ tí wọ́n tó jẹ́ pé orúkọ òrìṣà ni àwọn abọ̀rìṣà ló ń jẹ́ orúkọ yẹn tẹ́lẹ̀ orúkọ ìbílẹ̀ Saudi kò sórúkọ tuntun tí new generation kankan invent gbogbo nǹkan kọ́ṣọ̀ tó wà láyé yìí gbogbo orúkọ tó bá ń jẹ́ ní gbogbo ìlú àwọn pagan ló ló create ẹ̀ gbogbo orúkọ Europe àwọn pagan ló create ẹ̀ orúkọ tó ń jẹ́ ní India àwọn pagan ni so kò tẹ́ bá sọ pé ẹ jẹ́ orúkọ pagan ti yín mọ́ ẹ ń jẹ́ orúkọ pagan ìlú míì ni o ò jẹ́ orúkọ pagan ìlú tiẹ̀ mọ́ ò ń jẹ́ orúkọ pagan ìlú míì ni so eléyìí tẹ́ sọmọ yín ní Ibrahim àbí tẹ́ sọmọ yín ní kinní kódà Muhammed gan àbí ṣe pagan ló bí Muhammed wọ́n dẹ̀ ti ń jẹ òun dẹ̀ ànábì kan ló kọ́kọ́ jẹ́ Muhammed ànábì kan túmọ̀ sí òjíṣẹ́ so the it's just be ẹ bí mental kinní ni òjíṣẹ́ òjíṣẹ́ kí wọ́n sọ pé èèyàn kan ń jẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ taofik bẹ́ẹ̀ ṣe ń jẹ́ taofik ńsìn taofik òun ni ànábì so pé ànábì is just a language yes ìyá mi pagan ni gbogbo ẹ̀ it's just pagan so and now telling me that pé à ah, ẹ àwọn bàbá wa nìkan ṣoṣo ni pé tí wọn kàn lọ káwọn scientist jọ pé kàn máa ṣe ẹbọ mọ́ òkè ńgbà tán bá wá ṣe tí wọn wá ṣe nǹkan tán máa ń ṣe láti fi báàkì kìíní yẹn báwo ni báwo ni ayẹta yẹn ṣe báwo ló ṣe máa ṣiṣẹ́ tó jẹ́ pé àdẹ́ni pé tó bá nǹkan tó ń ti ń ṣe wọ́n ní oògùn tí ò pé ewé ẹ̀ ni ò pé nǹkan tí wọ́n ń ṣe láti fi ṣe nǹkan tó ń ṣe ńgbà náà tó fi ń jẹ́ ìgbà tá kí ó gba gold bá ní kán má ṣe mọ́ kán wá lo islamic mentality ẹjọ́ báwo ló ṣe máa ṣiṣẹ́ ṣèmi dẹ́kun sọ̀rọ̀ tó fi jẹ́ pé most time gbà mí àyílẹ̀ àwọn èèyàn lọ ṣe nǹkan ẹni tó bá ṣe tó bá ṣe nǹkan tí ò pé báwo ló ṣe máa pé tẹ bá lọ ṣayẹ táǹsìn tẹ́nì yẹn tó gbá wúrú ju ilé ẹ lọ́wọ́ tó bá yìnbọn fún ẹ ṣé kò ní báyìí ni á náà so wọ́n ní pé pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́ ìfọ̀tán ìjà ló ń dálẹ̀ nǹkan tí mo rí lọ́rọ̀ tí bàbá Akéwùgbà Gold sọ nígbà yẹn pé ojú àfọ́ ìfọ̀tán òun ni nǹkan tí Akéwùgbà Gold ń ṣe bíbá ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lọ. ẹ go deeper nítorí scientifically kí ni kẹ́míkàlì aṣọ tí ò jẹ́ kọ́ta wù ara ẹni ẹ sọ di tábìlẹ̀tì kẹ́míkà òun àkọ́jọ́ náà àwọn wàrà lọ́wọ́ wa kí ló burú sọ. So ayẹta di tablet ibo ni Bọ́lá ibo ló wà nílé ayé ìtàn ti sọ ayẹta di tablet ibo ló wà nílé ayé ìtàn ti sọ ayẹta di tablet ibo ló wà nílé ayé tí wọ́n ti sọ ayẹta di tablet òyìnbó ṣe bulletproof àwọn bàbá wa ṣayẹta gbẹ́rẹ́ ni wọ́n ń sín àbí kí wọ́n ṣe kéèyàn wọ so mọ́ ọwọ́ bulletproof náà ni wọn á wọ ìmí ìbòyá wọn máa so mọ́wọ́ ni ìmí ìbòyá wọn máa so mọ́ ara ni pásítọ̀ kan sọ nǹkan kan fún mi pásítọ̀ yẹn ó máa ń fọ́lò mi pásítọ̀ yẹn wá ní pé ó bá mi sọ̀rọ̀ pásọ́nálì ó ní ìṣẹ̀ṣe làgbà ó ní ìṣẹ̀ṣe ni àgbà ó ní ìgbà tóun lọ ṣiṣẹ́ ní north tí wọ́n wá ń ja ìjà ẹ̀sìn ìjà àwọn muslim ṣe mọ̀ báwọn muslim north ṣe mọ̀ pé orí wọn yí gan tí wọ́n ń pa àwọn Christian ó ní ibi tóun ti ń sá àsálà ibẹ̀ ni Yorùbá ẹgbẹ́ òun ibẹ̀ ló ti fún ní ìgbà ó ló fún un ní nǹkan kan ó ní kóun so mọ́ kóun so mọ́ ó ló ní kóun so mọ́ kóun fi sára kóun so máa kíní ò kíní tó máa nǹkan nǹkan ìbílẹ̀ náà ni pé tóun bá ti so ipe tó bá yìnbọn kò ní ba òun tán bá gún òun ọ̀bẹ ò ní wọlé so pásítọ̀ yẹn ó lóun wá so kínní yẹn bó ṣe escape èkó ni fámìlì ẹ̀ wà ó ní so kínní yẹn wà lára òun kínní yẹn lòun fi escape mo yẹ ṣe program òmìnira yìí òun ni bàbá yẹn ṣàlàyé yẹn fún mi ó ní òun fi nǹkan tó wà lára òun yẹn lòun fi escape tí wọn ò fi lè tí wọn ò fi tí ìbọn ò fi bà wọn tí tóun fi sàsálà pé yorùbá yẹn ló ló fi ṣàánú òun ní north àwọn èèyàn wá wà north òun ló fi ṣàánú òun ó ní ibi tẹ́rù ti wá ń ba òun <laughs> ìgbà táwọn ti fẹ́ẹ̀ dẹ́kọ̀ọ́ táwọn ọlọ́pàá wá ń ṣáàṣì wọn ẹ̀rù ń bà wọn pé ah kọ́ má di pé bóyá kò lọ ṣáàṣì wọn lọ rí kíní yẹn lára wọn pé òun mọ̀ pé newspaper lè lọ gbé pé ah pásítọ̀ tó dira ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí nǹkan tí ẹ̀sìn sọ wá dà this is heritage pastor yẹn nìyẹn o ìṣẹ̀ṣe ẹ̀ òun ni wọ́n fi support ẹ̀ tó fi nǹkan tó fi sára tó fi escape tó fi escape ikú yẹn níbi tó ti ń ja ìjà ìsìn tó ti ń pa àwọn christian tó ń dúnbù wọn nǹkan tó fi escape but ẹ̀rù ń pé public ò gbọ́dọ̀ rí tòró fún wọṣọ bò ni wọ́n láwọn wọṣọ ẹ̀wọ̀n aṣọ àwọn pásítọ̀ tó máa ń wọ̀ funfun yẹn tó máa ń fi kọ́là sọ wọ́n bí òun ṣe wọṣọ yẹn ń wọ gọrọ ni ó lóun ẹ̀rú wa wá so mọ́kùn ó lẹ́rù ń bà òun gbàtọ́ ń search pé ah kọ́ má tẹ̀ lọ tẹ̀hún ní ara kọ́kọ́ lọ rí pé bóyá kinní wà lára òun bí òun ṣá ń finú gbàdúrà so bó ṣe ń finú gbàdúrà yẹn at the ṣá ó ṣá eh, ó ṣá escape tí ó gbà tó wá dé kó ló wá dúpẹ́ mo wá sọ pé ah ìgbà tẹ wá dé ṣọ́ọ̀ṣì kọ́ dájì ẹ lọ dúpẹ́ lọ́wọ́ jésù jésù mi ṣeun ṣeun ọlọ́run mi ṣeun ṣeun jésù mi ṣeun ṣeun ọlọ́run mi ṣeun bẹ̀rẹ̀ mọ́lẹ̀ máa gbéga máa gbé jésù mi gẹ́gẹ́ ọwọ́ mi lókè yáyá mo kálelúyà rẹ pẹ ẹ má bínú ẹ má wo ti viewers o facebook ló ṣe bẹ́ẹ̀ o jésù mi ṣeun àdẹ nítorí pé wọ́n reduce viewer wa ká má ṣe show ọlọ́run mi ṣeun ṣeun jésù mi ṣeun ṣeun ọlọ́run mi ṣeun ó jẹ́ o ó jẹ́ o orúkọ jésù jẹ́ jòògùn lọ nǹkan tí bàbá yẹn máa lọ ṣe ń ṣọ́ọ̀ṣì nìyẹn mo sọ fún bàbá yẹn mo ní ìjẹ dúpẹ́ jẹ́ gbé fága ò gbé fága ṣùgbọ́n ó confide nínú mi ó sọ fún mi pé ìṣẹ̀ṣe làgbà ipe ìṣẹ̀ṣe yẹn ló sèvù òun so kọtákẹ́ ó gba góòdù wa ń sọ bíbà ẹ pé kí wọ́n wá kọ nǹkan kan báyìí rẹ̀ kan sọ di tablet kò síbi tán ti ń ṣerú ẹ̀ àwọn òyìnbó ò ṣe sọ kínní di vaccine kan máa gun fún gbogbo èèyàn káàkiri kan sọ bulletproof wọn ò ṣe sọ di vaccine kan máa gun fún gbogbo èèyàn káàkiri tó fi wá jẹ́ pé àwa la máa wá sọ ayẹta di tablet pé kí everybody máa lò tó jẹ́ pé àwọn oògùn yìí àwọn nǹkan báyìí ó lè wọ̀ ẹlòmíín sìn bóyá tó bá ní lára ó lè ní pé òun nǹkan tí ò gbọdọ̀ jẹ nǹkan tó dẹ̀ máa ń pè ní allergy ni pé tó bá ń jẹ kinní yẹn ó máa ba oògùn yẹn jẹ́ lára ẹ̀ ò ní jẹ́ kí kinní yẹn ṣiṣẹ́ mọ́ òun la kí ó gba góòlù sọdẹbọ yìí o bóyá nǹkan tó fi pèlú kinní yẹn sí bóyá ẹyin wà ń bẹ̀ tọ́lẹ̀ máa sọ pé ó gbọ́dọ̀ jẹ ẹyin mọ́ tó bá fẹ́ kí kinní yẹn máa ṣiṣẹ́ so tẹ́nìyẹn dẹ̀ ló ń jẹ yín tí ó wíkìn kò jẹ́ káyẹta yẹn ṣiṣẹ́ mọ́ tó bá yá á ní babaláwo á ní àwọn tó ń ṣe àwọn olóògùn àwọn babaláwo kó ló wà ní ìjáàjì ayẹta àwọn bíi ọlọ́sùn yìí àwọn ọlọ́dẹ àwọn olóògùn àwọn ló wà ní ìjáàjì á ní wọ́n gbá òun bọ̀ ó ti ṣèwọ̀ bọ̀tà akéwùgbà góòdù ń sọ pé èèwọ̀ èèwọ̀ àwọn èèwọ̀ yẹn làwọn akéwùgbà góòdù ń pè lẹ́bọ̀ o wípé wọn ò ní ṣe mọ báwo ni kinní yẹn ṣe fẹ́ ṣiṣẹ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ akéwùgbà gold. àmúgbà tí yorùbá ò yọjú yorùbá láwọn lé gbé wọn láwọn ní nǹkan tó jẹ́ wípé tó bá kásẹ̀ sókè yẹn nírí àrà àlọ́rẹ̀ láyé àràbọ̀ chinese ti wá sí nylon tó jẹ́ pé tí mo bá fẹ́ kárí ìyàn tó bá wà nínú igbó nylon yẹn wà transparent tó bá fi cover ara rẹ̀ round ẹ̀ lè rẹ́ni tí bẹ́ẹ̀ láàrin ẹ̀ ẹ̀ dẹ̀ máa rí inú nylon yẹn ẹ̀ lè rẹ́ni tó tó bẹ̀ mọ́. ìyẹn ò kì í ṣe gbé akéwùgbà tó bá jẹ́ pé wọ́n ṣe láìlọ́ọ̀nù <laughs> tẹ́ pé téèyàn kan bá fi láìlọ́ọ̀nù bora ẹ̀ tẹ́ pé bọ́ ó sì ń rí láìlọ́ọ̀nù yẹn yẹn ò ń ṣe gbé yẹn ò kì í ṣe gbé yẹn ò dẹ̀ ń ṣàfẹ́ rí ìgbà táwa kéré ta ló máa ń wo eré tíátà even máa of blessed memory Jimoh Aliu tó máa ń pè láwòrò bàbá àwòrò àdúgbò kan la kọ́kọ́ jọ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n kọ́lé wọn àwọn ló kọ́kọ́ ní tv eh, àwọn ló kọ́kọ́ ní kọ́lọ́ tẹlifíṣàn ládùúgbò àwọn ló kọ́kọ́ ra fídíò pálọ̀ ẹ̀ ní gbogbo wa sì lọ máa ń wo fídíò àwòrò gan ó máa ń di méje lójú wa ìyẹn jimale o ó máa ń di méje kò ń ṣe pé bóyá wọ́n fi sọ̀tà wá adéwálé tó jẹ́ ọmọ wọn àtàbúrò mi ọ̀rẹ́ ni níyì mi ẹni tó bílé mi àtàdéwálé ní nígbà tá ataburo kéré òun àtàbúrò mi jọ ń ta òkòtó adéwálé koko koko tó gún àbúrò mi ẹwọ àbúrò mi ń dẹ̀jẹ̀ ẹ ṣáà koko tó bá ń koko tó gún àbúrò mi lọjọ náà mi ní gbàgbé tọwọ́ àbúrò mi ń yes so déwálé àtàbúrò mi ore ni wọ́n gbogbo àwọn jimá aliu gbogbo àwọn fàdèyò wíwọ̀n ẹgbẹ̀jì ológun ìka ìyá òṣàbùnmi àkọ́kọ́ gbogbo wọn la mọ̀ títí kan fàdèyí olóró yìí so gbogbo fámìlì wọn la mọ̀ so bàbá máa ń di ó máa ń di méje tó bá sọ eléyìí tó máa ń ṣe tẹ máa ń wọnú fíìmù yẹn tó bá ní èmi ọkùnrin mẹ́ta tó máa di mẹ́ta yẹn tẹ wò nínú àrélù yẹn ó ń practice ẹ̀ life ni tó bá ní èmi ọkùnrin mẹ́ta ṣé mo kí bàbá tún máa ń ṣe ó máa ń ṣe stage play èmi ọkùnrin mẹ́ta bàbá máa di mẹ́ta ẹ máa wo ẹ nímọ̀ yàtọ̀ ẹ nímọ̀ ọmọ ẹ nímọ̀ bàbá mọ́ láàrin ìyẹn jimaliu fúnra ẹ ẹ àwọn bàbá yẹn religion náà padà fi brainwash wọn torí ẹ rí pé wọ́n ní fàdéyé olóró lòun di born again kó tó fàdéyé olóró bó ṣe di born again kan ló kú dànù tán bá tán tán tẹ̀yìn ẹ̀yìn àfàlẹ industry ní ti fàdéyé olóró ti fàdéyé Yeah torí wọn á máa bẹ̀rẹ̀ sí ní jèwọ̀ ìgbà tẹ́ indoctrinate wọn. bàbá máa ń sọ pé èmi ọkùnrin mẹ́ta yes bàbá máa ń ṣe spirituality yẹn ní ojú wa báyà á rí ni kì í ṣe pé kì í ṣe pé wọ́n fi pàtàn fún wa kì í ṣe pé wọ́n fi sọ ìtàn fún wa kì í ṣe ìtàn nóbi nóbi ìtàn kì í ṣe ìtàn kì í ṣe pé story story kan táwa mọ̀ ni tó ṣẹlẹ̀ tá a rí ní kékeré bàbá a lè máa bàbá máa ń padán fún wa gan a kàn pòórá báyìí kò sẹ́ni tó máa rí mọ́. láìfù ni o a padán ara jimaliu ni mo ṣì ń sọ yìí o ó máa gbogbo eléyìí táwọn fàdé olóró máa ń ṣe ń gbà yẹn because àwa tún máa ń tẹ̀lé wọn lọ sí location ní kékeré tán bá lọ ń ṣeré ẹwọn kọ́ ọmọdé wọ́n máa disappear níṣojú yín ìyẹn náà ń pè ní àfẹ́ ẹ̀rí kì í ṣe pé kẹ́ máa wo nylon tẹ́ bá sì ń wo nylon somebody is there. somebody is there and gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó gò pẹ̀lú spirit spiritism àfẹ́ ẹ̀rí ó lọ ó máa sọ̀rọ̀ ni ọ̀rọ̀ àṣẹ ni wọ́n ní ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ni so ó máa venerate ni veneration ló máa bring ẹ̀ kò kí ń ṣe pé kò kàn ṣe so báwo ni wọ́n ṣe fẹ́ combine báwo ni wọ́n ṣe fẹ́ sọ yẹn di tablet táwọn èèyàn á máa lò because kọ́tà kí ó gba góòdù ń try láti sunday ẹ̀yìn sì ni pé àfẹ́rí ta la ní àwọn China náà ti ṣe ti China yẹn ò ń ṣàfẹ́rí as long as wọ́n pẹ́ ṣì ń rí nylon wọ́n ṣe bíi láìlọ́ọ̀nù invisible láìlọ́ọ̀ tó yẹ pé ó tíìkì ni tó yẹ pé tó bá ń wò ó tó bá ń tó bá wà nínú ibẹ̀ yẹn ẹ̀hẹ́n wọn ò ní rẹ́ni tó wà nínú ilé àwọn òyìnbó gan ṣe irú gíláàsì yẹn irú gíláàsì yẹn máa wà tó yẹ pé tó bá fi sínú ilé tó bá fi cotton sí wọn ò ní rẹ́yàn tó wà nínú ilé àbí mo parọ́ ẹ̀yin tèmi tẹ wà ní abroad ó máa wà náà ìjà gan àwọn window glass àwọn dọ́ọ̀kìnní sẹ́yìn pé tẹ́ bá fi sẹ́nu ọ̀nà tẹ́ bá fi cotton sí ẹni tó wà ń ta kò lè réyàn tó wà nínú ilé. àbí ẹ̀hẹ́n kálíbà àbí ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé ìyẹn wá ní Chinese wá ṣe tó wá di àfẹ́ẹ̀rí ṣé ìyẹn ni Chinese ṣe tó di àfẹ́ẹ̀rí gíláàsì yẹn ó wà ní London bíi use this for car window even one lò fún lé gan wọ́n fi sí window wọ́n máa most bathroom tẹ́wọ̀n pé tẹ́wọ̀n bá fẹ́ fi blind sí bathroom òun náà máa sábà fi sí bathroom jù sọ pé tẹ́wọ̀n bá ti ń wẹ̀ tó bá ti ti bathroom yẹn then àti pé àwọn outside door main door ṣe wọn pé ìgbà mi tọ́ ipa máa ń ní lẹ̀kùn méjì ṣe wọn pé lẹ̀kùn kan máa wà ń ta lẹ̀kùn kan máa wà nínú ilé báyìí lẹ̀kùn tó máa wà ń ta yẹn tó bá ti jáàmù ẹ̀ tó bá ń wò bá a máa dán ni o ò ní rí nǹkan tó wà nínú ilé so àwọn èèyàn ń ṣe so pé Chinese ẹ̀ṣẹ̀ wá ń ṣe tẹ́wọ́n sọ ṣé àfẹ́ẹ̀rí wá nìyẹn ìyẹn òun ṣàfẹ́ẹ̀rí òun ṣàfẹ́ẹ̀rí. sóògùn ni wọ́n ṣe débẹ̀ ní sáyẹ̀nsì ni kì í sóògùn. ẹ máa gbọ́ ọ̀kan tá kí ó gba góòdù sọ́mẹ́ ó ní sáyẹ̀nsì náà ṣe kì í ṣoògùn kí ló ń pè ní sáyẹ̀nsì sáyẹ̀nsì ni wọ́n ń pè ní occult knowledge science is just a Latin word the real word for science in English is ancient occult knowledge ancient occult knowledge yẹn òun náà fi ṣe kòkò òun ni wọ́n láti òun ló bẹ̀rẹ̀ gbogbo nǹkan ancient occult knowledge ancient occult knowledge òun ni wọ́n ń pè ní science èdè Latin ní science ìgbà táwọn òyìnbó torí Latin ni English ni wọ́n fi gbé Christianity Christianity dẹ̀ ni wọ́n fi òun ni wọ́n kọ́kọ́ fi indoctrinate gbogbo àwọn western europe so ó jẹ́ kí latin pọ̀ latin àti greek pọ̀ ní èdè western europe lénìí torí pé èdè tí christian kọ́kọ́ ń sọ ni latin christianity king james ló break jeans yẹn tí christian fi ń sọ oríṣiríṣi èdè lénìí àwọn catholic latin nìkan ṣoṣo náà fẹ́ kí gbogbo ayé máa sọ for years latin nìkan ni so science is latin and uh, in English it is called occult knowledge occult occult knowledge because a scientist the scientists they communicate with invisible knowledge ni mystery ló bring òun ló máa bring science that is occult knowledge mystery kan ló sustain ni plane tó fi ń fò mystery ni mystery tẹ́ bá ju abẹ́rẹ́ ẹ jù sínú omi sìn ẹ rí pa wọnú omi bó ṣe tínrín tó yẹn ó máa wọnú omi ṣùgbọ́n ẹ rí ọkọ̀ ojú omi nígbà táwọn bàbá wa tẹ̀ kọ́kọ́ máa ṣe eléyìí tó ń ṣe tó lóka wọn tó padà wá bí tó wá bí ṣíìpù ẹ fi sórí omi kò ní sink ṣé kò ń ṣe mystery nìyẹn òun ni wọ́n ń pè ní occult knowledge occult knowledge ni òun náà ló ń jẹ́ science so eléyìí tẹ́ ń sọ pé ẹ ṣèbí science ṣe kì í ṣe oògùn yẹn is lack of exposure ni yes ó cut knowledge ni so it's still science and there is no there is no science without occult knowledge because science is just a Latin word it's just like ní èdè wa ń sìn wọn á pe irun orí ní híẹ òkè ẹyọ owó tó wà lórí mi ń sìn òyìnbó ń pè ní káóríṣẹ káóríṣẹ ni òyìnbó ń pè káóríṣẹ ni òyìnbó ń pè ẹyọ owó yìí ṣùgbọ́n àwa ń pè lẹ́yọ owó léde wa ṣùgbọ́n òyìnbó ń pè ní káóríṣẹ torí pé òyìnbó káóríṣẹ làwọn ń pè àwa ń pè ní ẹyọ owó ẹjọ kí ni ìyàtọ̀ so tẹ bá sọ pé science ó cut knowledge is the same thing àwa la demonize occult everything is occult àwọn Arab tẹ̀ ń sọ yẹn ìyẹn akéwògbà gold wọ́n ní ó court knowledge títí wọn tó jẹ́ pé ẹ̀yin ọ̀gbẹ̀rì tẹ́lẹ̀ ń ṣe Islam wọn ò lè mú yín wọbẹ̀ that's why tó fi jẹ́ pé kò síbẹ̀ ṣe kéwú wọn ò lè jẹ́ kẹ́ fẹ́ ọmọ Arab reason tó ṣe lè jẹ́ kẹ́ fẹ́ ọmọbìnrin Arab ni pé bẹ́ ṣe wà yìí tó bá lọ sí ìlú wọn tó bá fún ọmọ wọn lóyún máa pa ọ́ máa pa ẹ́ wọ́n máa pa ẹ́ ni tẹ́ bá lọ́ọ́ lù wọn tẹ́ lọ fọ́mọ wọn lóyún ọ́ máa pa ẹ́ ni wọ́n rí àwọn arab kan tó yẹ pé wọ́n ẹ̀wọ̀n náà wà nísìnyí bí mo ṣe gbọ́ sórí yẹn wọ́n ní wọ́n pa ọmọ wọn nítorí pé ọmọ wọn lọ lóyún fóyìnbó ọmọbìnrin kan náà bí ó dẹ̀ lóyún fóyìnbó wọ́n dẹ̀ pa wọ́n kẹ́ wọ́n kẹ́ aláòkùbarò sí lórí ọkọ àtìyàwó ìdí tí wọn ò ṣe ń fẹ́ ni pé àṣírí wọn wọn ò fẹ́ kó dé ọwọ́ ará ìta awo tí wọn wọn kì í fara ìta sí i àwọn náà ní nǹkan tó ń pè láwo tiwọn ṣé ẹ rò pé mùmú ni wọ́n tó máa kọ spirituality wọn sínú Quran pé kí gbogbo yín máa kà mùmú ni wọ́n àbí kí lẹ rò pé àwọn fi ń great tí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ fi wà lẹ́yìn tẹ́ fi ẹ rí wọn bá kí lẹ rò pé ẹ fi ń great tí ẹ̀yin tẹ́ wà lẹ́yìn wọn tí ẹ fi tó wọn ẹ̀yin gan fẹ́ ń kírun jù wọ́n lọ ṣùgbọ́n ẹ tó wọn torí pé àwọn ló ní àṣírí spirituality wọn lọ́wọ́ spirituality each nation oh it comes in your own mother tongue onosima sọ pé the power of mother tongue spirituality ìlú ẹ each nation ti UK yìí ó wá pẹ̀lú èdè ìlú yìí èdè ìbílẹ̀ ìlú yìí èdè tó bí ilẹ̀ ìlú yìí because èdè yẹn ni ilẹ̀ ìlú yìí ń gbọ́ èdè ìbílẹ̀ mẹ́kà òun ni ó ń bá spirituality gbogbo spirituality èdè ìbílẹ̀ ló máa ń bá wá torí pé ilẹ̀ ìlú ó máa ń gbé àṣẹ wà pẹ̀lú ilẹ̀ tó máa ń báàkì ọ̀rọ̀ ilẹ̀ dẹ̀ gbọ́ gbogbo èdè èdè tó bá ti bí ilẹ̀ yẹn òun ilẹ̀ yẹn gbọ́ ilẹ̀ ò gbọ́ èdè Arab gbogbo èdè Arab tẹ́ ń sọ lọ́dọ̀ wa yẹn ilẹ̀ wa ò gbọ́ èdè gbogbo ilé sọ pé Jesus I love you you are my best friend I want to waka with you ajogun ló máa ń bí tẹ́ bá ṣe research dáadáa they will let you know pé òun làwọn ń pè lájogun lọ́dọ̀ wa tẹ́ bá ti ń venerate èdè míì tí wọn ò fi dá ilẹ̀ èdè tán fi dá ilẹ̀ nǹkan tán fi dá ilẹ̀ yẹn tẹ bá ti bẹ̀rẹ̀ sí venerate nǹkan míì lórí ilẹ̀ yẹn àwọn negative forces tí fáńpè lájogun àwọn ló máa spring out ìlú yẹn máa máa ní problem ìlú yẹn ó máa máa ní problem so gbogbo spiritual àwọn Arab nínú spirituality wọn tó bá fẹ́ pa idán wọn èdè wọn náà máa fi sọ bó ṣe jẹ́ pé èdè wa nìkan lè lè fi padán títí wa tẹ bá yí ifáǹsì àbí ọ̀fọ̀ ògèdè àbáyájọ wọn sì kẹ yí sí english tó bá sọ pé fírífírí lójú rí mú mi ò mọ báwo mo ṣe máa sọ ní òyìnbó yẹn pé bóyá lúkúlùkù high sea nose àbí báwo náà ṣe ń sọ bọ̀bọ̀ làgùn tó ń wò díẹ̀ díẹ̀ báwo náà ṣe ń sọ pákí náà pè ní bọ̀bọ̀ ní òyìnbó mi ò mọ ṣíìpù ní àgùntàn àbí so kẹwàá yé ìjẹsìn english ewúrẹ́ kì í gbé lọ ọ̀nà ẹni à a, eh, a pregnant a, eh, a, eh, a fetus in the baby in the belly of a in, of a of a of a goat cannot see Bi òru bi òru kì í tán ilé aláṣọ darkness darkness we never depart from the house of somebody E kàn sọ ni kò ní ní any effect kò lè ní effect that's why ti ti Christ àwọn Christian Yorùbá máa ń rò pé bóyá àwọn ń because that the book you read did not even come in English language it's not the original language that's why tó fi jẹ́ pé ẹ̀rí pé àwọn Júù nìkan ṣoṣo àwọn ló ń jèrè Abrahamic religion because èdè wọn tó ti jẹ́ èdè wọn tó ti fi sọ tó ra wọn kalẹ̀ òun náà fi ń practice ẹ̀ ní synagogue wọn ń sọ èdè míì ẹ dẹ̀ rí pé ẹ̀ṣẹ́ rí báwọn Júù ṣe ń padán but ẹ̀yin tẹ́ translate tẹ́kọ̀ sọ pé bẹ́ẹ̀ ni mo wí tàṣẹ tàṣẹ you are just deceiving yourself Ifá lo lọ́ńkì. Ifá lọ́ńkì yẹn. Àti Akéwùgbà gold gbogbo ẹ̀yin Muslim. Tẹ́ bá ti change ẹ̀ sédè ìbílẹ̀. Ifá lẹ́ńkì. Ẹ ti ń da gbogbo ẹ̀rú nìyẹn. So ẹ lè get accurate. So ẹ kàn máa pariwo bíi ìnìyàn ẹ kàn máa pariwo ifá yẹn kan ló máa ṣègbè lẹ́yìn díẹ̀díẹ̀ bọ́ ẹ lè get proper result torí translation there are, there are sometimes there's a lot of translation error àti pé wọn universe ò kì í universe ò kì í máa ń ṣe báyìí báyìí universe ò kì í ṣe báyìí báyìí wọn kì í manipulate universe you can manipulate human being you cannot manipulate the universe universe ò wà kò kì í kò universe ò ní favourite universe is just kò sí favourite nínú universe kò respect anybody that's why tí òtútù bá mú amolówó amutalaka kí ló kan multimillionaire tí ò bá wọ jacket kó má yí ti ilé ẹ̀ afris kò sẹ universe does not respect anybody kò ní respect fún èèyàn kankan ẹni tó bá honour universe nìkan universe máa respect tó bá ti tẹ̀lé tó bá respect universe universe will respect you but tó o respect universe universe will disrespect you and that's nǹkan tí Islam àti Christianity tó ń sọ pé kí èèyàn dúdú máa ṣe nìyẹn ó ní kẹ́ máa disrespect universe gbogbo nǹkan ìṣẹ̀ṣe táwọn èèyàn lọ ń dáná sun kì í ṣe Islam ló ní ká lọ dáná sun ni ní ọgbà tí a bá sọ pé àwọn wa ò gbágbára sílẹ̀ ṣé láti ayé àwọn bàbá wa yẹn láti ayé àwọn ọ̀sán yìí tó ti ń pàṣẹ agbára yẹn from another one from one kinní kan to another kì í ṣe Islam ló sọ pé tá a bá tá a bá ju gbogbo agbára sí gbogbo a máa jóná àti Christianity mèlè mèlè ṣàwo mèlè sìn ọlọ àti ẹkú mọ̀ pé owó ló ń jẹ́ mamoni ìgbà tá a ṣe lọ study la ṣe wá mọ̀ pé owó ló ń jẹ́ mamoni àwọn òrìṣà wa náà ló ń jẹ́ mamoni mèlè mèlè ṣàwo. Mele, sin ọlọ́run pẹ̀lú màámóní o. so kí ni mo ń try láti sọ ni pé ṣèbí christianity àti islam òun ló jẹ́ káwọn bàbá wa lọ máa dáná sun gbogbo nǹkan agbára ṣèbólúwo ó sì ń píríṣì káàkiri ipe ìbá àwọn tó tún kù pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọba tó ń bẹ́ wọn lórí yìí ṣèbólúwo tún ṣì ń preach ṣe gbogbo ẹ̀yin muslim yìí ni ẹ ṣe kọ́ṣán olúwo ipe òòṣà àwọn nǹkan àmúṣagbára àwọn bàbá wa òun ló ń ba ìlú jẹ́ tólúwo gan tún fi proud tó sọ pé òun gbòòsà kúrò láàfin àbó olúwo sọ bẹ́ẹ̀ tí mo ti ẹ̀ mo ti ẹ̀ bẹ olúwo ń sin igi kan wà ní ìwó igi yẹn wọ́n ní igi ìṣẹ̀ǹbáyé ni pẹ̀lú rú àná ètì tólúwo nìyẹn kólúwo lọ bá wa gégi yẹn ìgbà yẹn mo ṣẹ̀ máa respect olúwo o igi tó wà ní ìwò yẹn yes màá wá fún olúwo ní ìbà màá ṣe báyìí ìbà màá respect ẹ kó lọ mú igi yẹn kó lọ gé kólúwo lọ mú igi yẹn kólúwo gégi yẹn yes ìgbà yẹn la máa mọ̀ pé yes olúwo ah ah yẹ. Yeah ẹ jẹ́ ká sáré gbọ́rọ̀ Akeugba Gold. bàbá ṣe àgbo tí ń jẹ́ tó lè mú ibà kúrò tó wá yàtọ̀ ságbo kù yorùbá ò fi epo yípo wọn wá de òfin oríṣiríṣi ó forí balẹ̀ bí ó forí balẹ̀ bí kó tó débẹ̀ nítorí fún agbára yorùbá dọ̀lẹ́ nìyẹn. ẹ máa gbọ́ is that not deformation of character? ẹ̀yin ti rí bí tán ti ẹ ti yàgbo ìbàrí tán ní kéèyàn fi epo kéèyàn tún lọ máa rúbọ sídìí àgbo ìbàrí. eh? dóngóyárò téèyàn wá ní kéèyàn máa forí balẹ̀ téèyàn bá ní sickness tó jẹ́ pé nọ́mà ibà àbí nọ́mà bóyá ibà pọ́njú àbí àwọn ẹjọ́ ibi mélòó náà ti máa ní kéèyàn lọ máa forí balẹ̀ tó yẹ pé nínú kọ́ńpáàndì gan èèyàn fúnra rẹ̀ ló máa lọ já ewé kìíní tí wàá sí nǹkan ẹ̀ àìsàn tó bá jẹ́ pé ó kànk tó yẹ pé bóyá ó lọ́wọ́ ayé nínú ìyẹn náà máa ní kán lọ ṣe tán bá wọ́n ti wọ́n ti gbìyànjú tó dẹ̀ yẹ pé ẹ̀yin muslim ẹ máa ní kán pàgbò èmi tí mo wà ń bì yìí mo ti ṣe sàrà àgbò rí kì í ṣe kan kì í ṣe méjì yes òun la kéwú gba góòdù kàn dẹ́mu yìí o àbí kì í ṣe àfáà ló àfáà kan ló ṣe mo ti ṣe rí ẹnu mi mo tún fi sọ yìí mo ṣe sàrà àgbòrí so tó bá jẹ́ pé nǹkan tó yẹ pé wọ́n fi pé nǹkan tó ń ṣe nìyí ó lọ́wọ́ ayé nínú tó ti lo gbogbo ewé àtegbò tí ò ṣiṣẹ́ wọ́n ti gbé lọ sí hospital kò ṣiṣẹ́ wọ́n á tẹsẹ̀ débọ̀ wọ́n lè béèrè lọ́wọ́ fá tífá bá ní kán rúbọ wọ́n ṣètùtù wa ṣe kára ẹ ẹjọ ẹjọ́ ṣé ni wá ẹ̀ṣẹ̀ wo ló wà nù yẹn ẹ̀ṣẹ̀ wo ló wà nù yẹn ṣèbẹ́yìn muslim náà máa ń ṣe akéwùgbà góòdù ní nǹkan tó ba agbára yorùbá jẹ́ nìyẹn báwo ló ṣe ba agbára yín jẹ́ ẹni tó ti tọ́jú títí títí mo èèyàn kan sàn kankan fún mi ó ní kinní yẹn ti ń ṣeun ti pẹ́ ó ti náwó náwó náwó náwó náwó ó lóun ti ń bátù pẹ̀lú àìsàn yẹn for a long time ó náà wá sọ pé kóun lọ bọ òrìṣà ilé wọn bó ṣe lọ bọ Ṣàngó ó ní àìsàn yẹn kàn disappear lára òun ó dẹ̀ ti náwó gan ó lóun ti ná millions ṣe mọ̀ pé program tá à ń ṣe yìí àwọn èèyàn máa ń confide nínú wa ó ní in fact ó lóun mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà adẹ̀rẹ́ ní tó yẹ pé ó ti wà nínú ìṣòro tí ò mọ̀nà àbáyọ títẹ̀ èṣù yẹn ló tiẹ̀ máa ń fọ́ nìjù á ní pé ẹ̀ẹ́n ṣé bọ́ọ̀rọ̀ èṣù ṣe rí leléyìí wọn á bọ èṣù gbogbo kinní yẹn máa change ẹ wá nìyẹn ló ba agbára yín jẹ́ nǹkan tó jẹ́ pé òun ni bíi catalyst wọ́n ní catalyst máa ń speed chemical reaction. ní ti ìwárìkà not only disrespecting the universe but also disconnecting us from the universe yes. wọ́n ní catholic ó máa ń. ó speedy ń spídì send me a message wọ́n ní eh, chemical reaction catalyst so ẹbọ ètùtù tó yẹ pé olódùmarè ló initiate ẹ to yẹ pé gbogbo nation lo ń rúbọ muslim lẹ́yìn rúbọ tẹ́ ń pọra yín tẹ́ ń tọra yín jẹ pé ń ṣe deceive ara ẹ wá ní nǹkan tó bá agbára wa jẹ́ nìyẹn ẹ lọ bèrè láwọn sélọ wọn máa sọ fún yín pé nínú ship ibi tí wọn gbé èrè sí wà nínú ship ẹ lọ ṣe investigation yín èrè ó máa wà nínú ó wà nínú ship even gan nínú plane yẹn wọn lè èrè máa wà nínú ẹ ó níbi tó ibì kan wà tí èrè máa wà nínú plane agbára kan ló mú dúró tó fi ń fò gbogbo àwọn kinní ìlà àwọn baba ńlá yín ti ṣe bọ̀tẹ̀ yín lẹ́fẹ́ inú bàjẹ́ ó wà nínú ìtàn pọ́ọ̀rùn mi là máa ń fò ó ní orúkọ tó ń pe kinní yẹn nínú fàánà tọ́ọ̀rùn mi là fi máa ń fò tó bá ń travel àwọn baba yín ti wọ́n ń fò gbogbo ìtàn pé wọ́n ń lọ sí sun wọ́n ń lọ múùnù léni òun làwọn baba yín máa ń sọ òyìnbó ló ń pè ní planet ló ń pè ní Jupiter bàbá yìí lè sọ pé àwọn lọ sọ́run keje àwọn lọ sọ́run kẹta èdè òyìnbó ni Jupiter gbogbo àwọn yẹn kò sí òyìnbó ló sọ ló sọ àwọn ló sọ wọn lórúkọ ó lórúkọ táwọn bàbá yìí máa ń pè omi ó ìsàlẹ̀ odò táwọn òyìnbó ń lọ lẹ́yìn tẹ́ máa wò tó ń ṣe fídíò gbogbo ẹ̀ náà làwọn fá máa sọ pé ifá ṣawo lọ sílé olókun ó lọ sílé ọlọ́sà àwọn Ọ̀rúnmìlà gbogbo ẹ̀ ni wọ́n practice ó dẹ̀ wà nínú odù ifá bọ̀kílẹ̀ yẹn àáfàá sọ ẹni àgbọ́dọ̀ believe ẹ̀ mọ́ náà ṣebí ìtànkìtàn lẹ máa ń pè é ìtànkìtàn lẹ́yìn àáfàá máa ń pè é náà ìtànkìtàn òun ni ẹ̀yin àáfàá máa ń pè é ibi tí ayé wa rẹ̀ ẹ̀yìn tó bá lé ní ẹ̀yin àáfàá àti pásítọ̀ yìí lẹ sún wa débi tá a délé ni ẹ̀yin àfáà àti pásítọ̀ ẹ̀yin lẹ sún wa dé ibi tí a délé nínà ó ẹ̀yin lẹ condemn ìṣẹ̀ṣe náà spirituality goes with your ìṣẹ̀ṣe náà it goes with your own ìṣẹ̀ṣe with your tradition àwọn lárúbáwá tẹ̀dẹ̀ ń tẹ̀lé wọn ò fún ẹ̀ mọ àṣírí ẹni tó gọ̀ ló máa kọ agbára ẹ̀ ló máa kọ sínú ìwé ọ̀dẹ̀ ló máa kọ sínú ìwé tó bá jẹ́ pé nígbà tó mọ̀ pé wọ́n fẹ́ indoctrinate yín wọ́n wá gbé agbára sínú koran yẹn wọn ò ní wọn ò mọ̀ pé ẹ máa padà lo agbára yẹn láti fi over over over overthrow àwọn ni. every woman be want to lead kò sí ọmọ ẹ̀dá tó fẹ́ ṣerú. téèyàn kan bá gbé agbára fún mi sìn tí mo lè fi win yẹn ṣé màá fẹ́ máa ṣe yẹsà láéláé mi náà ò ní fẹ́ rúùlù ni. so agbára kò wọn kò sáṣìírí agbára kan tán fún ẹ̀yin ẹ̀yin abdul wọn ò fún yín ní agbára yẹn wọn ò lè fún yín wọn ṣe máa fún yín but àwọn mọ̀ wọ́n dẹ̀ ni wọ́n láwo títí wọn tó yẹ pé ará ìta ò lè débẹ̀ ará ìta ò lè wọnú awo wọn láyéláyé ẹ kàn lọ mẹ́kà ni ẹ lè bá wọn ẹ lè ṣáwó wọn wọn ò lè gbé yín wọ̀ fún kíni. àwọn ojú ìbọn ṣe wà yẹn wọ́n máa sọ fún yín pé àwọn làwọn ni tó ra àwọn wọ́n dẹ̀ máa sọ fún yín pé tanak táwọn gbé dání yẹn àwọn kátólíìkì ló bá yé àwọn jẹ́ o tán lọ kọ ìbá yẹn lẹ́yìn old testament tí àwọn kátólíìkì kọ sínú ìwé yẹn talmud jù wọ́n ní tán bá kọ wọ́n ní ó máa kún gbogbo ilé yìí àwọn ọmọ wọn nìkan ló máa ń kọ òǹkọ aráàta wọn ò ń kọ́ ará ìta tẹ́ bá fẹ́ kọ́ judaism matthew kínní wọ́n máa kọ́ yín wọ́n máa kọ́ yín ní genesis dé malachi èyí tí kátólíìkì ti kọ nìkan tó lè jẹ́ pé wọ́n ti mọ̀ pé ó ti wà ó ti wà ó wà wọ́n ti adulterate òun lẹ máa mọ̀ tẹ́ bá fẹ́ kọ́ tẹ́ bá fẹ́ kọ́ yẹn nínú tanaki wọn nínú talmud wọn èdè wọn náà fi ń kọ gbogbo jù tó wà láyé èdè wọn náà fi ń kọ gbogbo anywhere tán bá wà èdè wọn náà fi ń kọ́ tàmúdù wọn wọn ò dẹ̀ ń kọ́ àràtà wọn ń káràtà sínágọ́ọ̀gù wọn tó jẹ ibi tó jẹ́ awo tiwọn náà wọn ń gbáràtà wọbẹ̀ kò sí ìlú tí ò láwo tiẹ̀ èdè ló awo is our own language awo is our own language ó lórúkọ tó ń jẹ́ ní èdè Arab àwọn aráàbù gan àbí. kálíbà ní sẹ́tà àwọn mfm àwọn aráàbù yẹn wọ́n gọ̀ mùmú ni wọ́n àbí mfm ni wọ́n. ọmọ ọba Saudi tó lọ kọ́lé sórí omi ojú lásán ló fi kọ́lé sórí omi ṣé èèyàn kan lè kọ́lé sórí omi láì ṣe tutù láì ṣe kínní láì bọ olókun ó tún kọ́ airport sórí omi Saudi prince ó kọ́ airport ó kọ́ sí orí omi omi Saudi prince wọ́n trillion dollar ó nà jẹ láàrin two days láàrin kínní ó kọ́ airport sórí omi omi. O kọ sórí omi. ó kọ airport o kọ sórí omi. ó kọ sí orí omi. mo fẹ́ gbà mo lè rí fídíò yẹn ni. mo ní but ah mi ò rí fídíò yẹn sìn. níbù gan ó ti fún wọn ní new fún Ramadan yìí ah ok mi ò mi ò ní mi ò ní ok ìgbà tó sọ pé jihadist làwọn tó fi wọ́n àwọn kinní yẹn lélẹ́yìí. tó fi ń sọ pé. anybody that challenges the existence of this country and this kingdom all of us we are projects of jihad and martyrdom. That's my message to anybody that thinks that he can threaten us. ṣe ẹgbọ́n kan tí Saudi ọmọ Saudi sọ pé ó ní jihadis làwọn àti mati àwọn ò kọ kú àwọn máa ń fi ẹ̀jẹ̀ àwọn ṣètùtù nǹkan tó ń pè ní mati nìyẹn o willingly surrender yourself to Allah sacrificing yourself to Allah òun náà ń pè ní mati náà ń pè ní mati ní ó lè pè dé latin náà ni mati matidon ẹ fi ẹ̀jẹ̀ yín ẹ fi ṣètùtù fún Allah ẹ lọ fẹ́ seventy seven virgin lọ́rùn ó ní pé ọmọọba Saudi ló sọ bẹ́ẹ̀ pé jihadist ni àwọn àwọn máa káwọn jagun ẹ̀sìn káwọn pa èèyàn who that is who they are but ẹ̀yin máa máa pọ́líṣì ẹ̀sìn yẹn fún wa pé à ẹ ẹ pé ẹtù even you can't believe ṣe mọ̀ pé cousin mi tó jẹ́ àfà ó tún sọ fún mi pé àwọn ọmọ kéwú ju àwọn aráàbù lọ ọlọ́run ó ní àǹtí ó ní gbogbo ibi tí mo ti lọ ń gbọ́ nọ́lẹ́jì mi yẹn mo ní mo láwọn ọ̀rẹ́ ọmọ Saudi Arabia tọ́jọ́ ọmọ Saudi ó ní nọ́ńsẹ̀nsì làwọn ọmọ Saudi yẹn ń sọ ó ní àwọn àwọn Yorùbá tó gbé tó pé Fúlàní ló indoctrinate ló kọ yín ní Islam tó pé dèní gan fìlà Fúlàní ni gbogbo yín dé fìlà àwọn Fúlàní lẹ̀ ń dé ṣé wọ́n ń dérú fìlà yẹn ní Saudi Arabia ṣé wọ́n ń dé fìlà tẹ́ńdé yẹn ṣáwọn Saudi ń dé ni ìbáwọn Mali ló ń dé bo lọtmada Fodio ti wá ṣèbí Mali lọtmada Fodio ti wá tẹ́ pé fìlà yẹn lẹ ṣì ń dé dọ̀la ó dẹ̀ ń sọ fún mi pé àwọn ọmọ Islam ju Saudi mo á sọ pé báwo ló ṣe mọ Islam ju Saudi lọ àwọn ni ànábì tẹ́ bá pàdé Arab man kò sí Arab man tó máa pe Muhammed ní ànábì òun arab muslim báwa mu yorùbá ṣe máa sọ pé ànábì wa mọ̀ọ́mọ̀ sálálé wa sàlám the holy prophet sọ ọ̀nà máa ń sọ mo wà shocked. so hypocrisy òun ni ipe yẹn ká convert sí science. they have already wọn bàbá wa ti parí sáyẹ́ǹsì wọn ẹ̀yin ilẹ̀ jẹ́ kó grow ẹ̀yin muslim àti christian nísìn education to yẹ kẹ́ ṣe fáwọn muslim ni pé kọ́ má condemn tradition Mo, tá a bá move forward. eighty eight billion dollar òun ni ìṣẹ̀ṣe wa òun ló restore òun ló revive eh, economy Brazil ní ilé ayé ta wà ń sìn ṣé bóyá nọ́mbà fifty kan náà pé Brazil in the world bí Brazil ṣe wà yẹn wọ́n ní over over fifty mil kí ló ń jẹ́ fifty mil fifty million citizen wọn ló jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ló ń ra pátá ló ń ra bra fún wọn bíi ti Europe education bẹ́ẹ̀ is free health is free títí wọ university level. lórí tourism nǹkan nǹkan abínibí ti yín àwọn ère táwọn bàbá yín ṣe àwọn sculptures ojúlówó ère ṣàngó aláàfin ó wà ní ó wà ní Brazil gbogbo ẹ wà lamẹ́ríkà ó wà over the world. státù yìí mo ń ṣe program statue yìí ó ti lọ bí seven years gbà tí mo bẹ̀rẹ̀ research ọ̀dọ̀ òyìnbó mo ti rí àwọn àwọn àwọn èèyàn àtàn kó lẹ́rú nọ́nà ti gbé lọ nígbà náà tí mo ń ṣe black jesus ìgbà tí mo tẹjú mọ́ déédéé ni mo á wò pé eré yìí àwọn baba ńlá mi ni ṣàngó leléyìí ògún ni wọ́n ní jésù ló wà láàrin kí ni jésù fẹ́ wá dáa ní ògún sátú ẹ̀là àwa gan ta ni ẹ̀là àmọ́ bó ṣe rí mọ́ òyìnbó dẹ̀ ti gbé lọ ìgbà tó òyìnbó gbé lọ wọ́n gbélé wá fún yín mfm mú fọlọ́mùmú eléyìí lẹ wá ń jó fún. wọ́n gbé ti lọ wọ́n gbélé lọ lọ́dọ̀ yín wọ́n sọ fún kẹ́kẹ́ má ya èrèkèrè mọ́ wọ́n gbélé padà wá bá yín. ìgbà táwọn Portuguese tán wá sọ́dọ̀ wa wọn ò tí ì bíbọ̀ bọ olójú olójú bí ojú olójú bọ̀ǹbọ̀n yìí ìyẹn bọ̀bọ̀ ṣiṣẹ́ bọ́gà yìí ṣiṣẹ́ bọ́gà wọn ò tí ì bí. wọ́n bí ní fourteen seventy five according to fourteen seventy five náà bí ìgbà táwọn Portuguese máa kọ́kọ́ wá sọ́dọ̀ àwọn wá ní fourteen seventy one. wọ́n convert bọ̀bọ́ ẹ̀ sí Jesus Christ because Jesus Christ ò ní ìtumọ̀ tẹ́ bá lọ wo old Christian book ẹ lè rí Jesus ńbẹ̀ kò sí Jesus ńbẹ̀ is a new invention ìgbà tó máa sọ convert your boy sí Jesus Christ ní fourteen Jesus means saviour in, in uh, Latin Jesus Jesus in Greek ó túmọ̀ sí olùgbàlà so kò tún kò ní mínì tí wọ́n fẹ́ translate Jésù sí èdè wa ni kò yẹ kán pè ní Jésù olùgbàlà ló yẹ kán máa sọ. So that's why tá bá lọ church tá bá ń kọrin pé olùgbàlà ni ó Jésù ta ni káfíyọwé olùgbàlà bá máa ń kọ ní church nǹkan túmọ̀ ẹ̀tẹ́ ń sọ ni pé olùgbàlà ni ó olùgbàlà ta ni káfíyọwé so Jésù ò ní mínì léde wa torí kó jọ èdè wa yẹn táwọn ẹ̀kọ́ á sọ pé adífá fún jẹ́wésùn pé ṣé yóò ṣe ìfàsọ láti ìfàsọ láti ni ìfàsọ láti ìfàsọ láti ni tó ayé wọn ò mọ jẹ́wésùn pé ní wọn á pè ní Jésù Jésù is just Latin Isos mean Greek. Isus or Isus, Greek in, Which mean savior. So that anybody, that's why Thomas of pé Jesus color does not matter. Anybody can claim to be Jesus. Tó bá Jesus ni tí má pé Ọ̀rúnmìlà ni Jesus lé Latin ni mo I just call him savior. It's meaningless. Tí bá sọ pé my own Jesus is Ọ̀rúnmìlà mi ò sì sọ àwọn èèyàn tí ò mọ̀ túmọ̀ Jesus wọn máa ní pé ah why are you saying that why you gonna come why do you call Ọ̀rúnmìlà your Jesus Jesus means saviour tí bá dé my Jesus is Ògún lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ he just mean my saviour and Christ just mean the anointed one. wọn ò ìbí ti ṣe bọ́gà nígbà tí wọ́n gbé táwọn Portuguese wá tí wọ́n gbé kọ́pì lọ tí wọ́n á padà gbé copyright mi wá fún wa lénìí àwa tá a ní ẹ̀là a mọ bó ṣe rí mọ́ wọ́n gbé ojúlówó status ẹ̀ wọ́n gbé lọ kò lè ṣe anything you can't do anything because the name has no kò sí power kankan nínú ẹ̀ ifá náà fi ẹnajà náà fi náà fi náà fi náà fi ń jí náà fi ń ṣe kinní ẹ̀ àwa tá a ní àmọ́ bó ṣe rí mọ́ they took him they took they took his statue away that's why sọkẹ́ tí máa fẹ́ upload picture ẹ̀ mo máa ń fẹ́ kí n lò ó pẹ̀lú ṣàngó yẹn tẹ má sọ pé à ṣé ó lọ kọ́pì ẹ̀ pẹ̀lú tẹ bá dẹ̀ wo statue yẹn ẹ̀ rí pé ancient statue ni tẹ má sọ pé à ó lọ kọ́pì ẹ̀ pẹ̀lú ṣé ó lọ kọ́pì ẹ̀ pẹ̀lú pẹ̀lú Jésù ni ṣáà wá ti lẹ́ẹ̀là kan tó kó tó bí ṣiṣẹ́ bọ́gà ànìtàn ẹ̀là nínú fa ìgbà ní bọ́ ṣe sọ fún wa gẹ́gẹ́ bàbá aṣọlágbádé púpọ̀ láṣẹ pa ìtàn ẹ̀là fún mi àti ìtàn tí mo gbọ́ káàkiri ìgbà tí sẹ́kọ́ndà ayé kejì ta wà yìí gbára ni ẹ̀là wá so kì í ṣe pé bóyá kínní tọ́wọ́ onífàyè máa sọ pé tílé ayé ń dojúrú ẹ̀là lólódùmarè kó ló tó ìgbà tó ń dáyé tí wọ́n ní tí olódùmarè torí àwa náà nìtàn omi payé rẹ nínú fábọ ó kàn yàtọ̀ sí ti christian kò sọ́kọ̀ ìgbàlà kò sí pé ọkọ̀ kan tó ní omi wípé gbogbo àwọn tó ṣe dáàdé omi yẹn wọ́ lọ àwọn tó kù náà lólódùmarè sọ di egbére iwin àtẹbọra léèdì àwọn ènìyàn yẹn àwọn tó ṣẹ́kù olódùmarè ò dá wọn wọn ṣẹ́kù gẹ́gẹ́ bí ẹ̀dá alààyè tiwa yìí kólódùmarè tó wá ní kó tó wá dá àwọn ẹ̀dá míì àwọn ẹ̀dá mi tó lódùmarè dá àwọn ni olódùmarè padà rán ẹ̀là wá láti wá mẹ́ńtọ̀ ẹ̀là wá kún ọ̀rúnmìdà lọ́wọ́ láti wá mẹ́ńtọ̀ àwọn ẹ̀dá tí olódùmarè padà dá láti wá tọ́ wọn sọ́nà ní ọ̀nà ọlọ́run ìyẹn ẹ̀là ọmọ òyìgí tí kò níyá tí ò ní bàbá tó jẹ́ pé ọmọ ìyanu ni so ìtàn ẹ̀ yàtọ̀ sí ìtàn Jésù àgò onílé àgò náà torí pé ewé ẹ̀là àṣejẹ náà lọ́sè fún ìyá ẹ̀ àṣejẹ ni wọ́n ṣe fún ìyá ẹ̀là ewé ẹ̀là dẹ̀ wà lára nǹkan tó fi ṣàṣejẹ fún tí ìmísí Olódùmarè wọ inú àṣẹ yẹn tó fi wá bí ọmọ ìyanu tẹ bá lè lọ ka gbogbo ìtàn ayé wọn máa sọ fún yín pé Áfíríkà nìtàn yẹn ti kọ́kọ́ ṣẹlẹ̀ pé gbogbo àwọn tó padà ń sọ ìtàn yẹn pé wọ́n kọ́pì ẹ̀ ni. wọ́n ní áfíríkà ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ ìtàn yẹn àwọn òyìnbó ti establish ẹ̀ pé that history virgin birth áfíríkà ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ every other people tó ń sọ story yẹn ipe ti áfíríkà yẹn náà padà ń kọ́pì. ipe ti áfíríkà yẹn ni wọ́n padà ń kọ́pì and láyé àtijọ́ in the olden days kò sí ẹ̀dá tó bá wá sílé ayé táwọn baba ńlá wa ò ní gbẹ́ ère láti fi rántí bó ṣe rí. ẹ̀sìn wá dé ẹ̀sìn ní kẹ́ ẹ má gbẹ́ ère mọ́ kẹ́ ẹ wó gbogbo ère tiyín so that you will you won't have the memory of how your forefather look like but the same you tó ń sọ pé má gbẹ́ ère wọ́n gbé èrè Peter wọ́n gbé wọ́n gbé èrè Jésù èrè ṣiṣẹ bọgà wọ́n tún wá ń sọ fún yín pé ṣiṣẹ bọgà ní íméèjì invisible God wọ́n ní he was created ní ṣe Philippians ló sọ yẹn fún wa o ó ló wà created in the image of, in, of the invisible Father that is pé tẹ bá ti rí Father tẹ bá ti ń wo ṣiṣẹ bọgà báyìí you are seeing that God so that God look exactly like ṣiṣẹ bọgà that is what the that's what that Bible is telling you and the we nígbà táwa di MFM mumu now think that Olódùmarè is is a burger because the gotti Christianity sọ fún wa ni pé wọ́n ti sọ fún wa pé Olódùmarè ni God ká tó wá realize pé Olódùmarè ń ṣe God before we realize Olódùmarè is not God I believe pé Olódùmarè ni God wọ́n dẹ̀ sọ fún wa pé ṣiṣẹ́ burger òun ni image invisible God that is pé Olódùmarè ó look exactly like ṣiṣẹ́ burger it means àpò òyìnbó lolódùmarè nǹkan tí christianity sọ fún wa nìyẹn and that's why tá a bá ti lọ sí church tá a bá ti kúnlẹ̀ fún ṣiṣẹ́ bọ́gà a máa believe pé olódùmarè là ń forí balẹ̀ fún and it's a lie it's an insult even insult to our kings to our tradition even to èmi gẹ́gẹ́ bí ọmọ aládé gẹ́gẹ́ bí ọmọ orúnmọlẹ̀ láti lọ máa bọ ṣiṣẹ́ bọ́gà ó wà insulting ó wà ridiculous fún mi láti máa bọ ìdí tí mi ò ṣe lọ ṣọ́ọ̀ṣì mọ́ nìyẹn torí ṣiṣẹ́ bọ́gà ni mi ṣe lọ mọ́ torí ṣiṣẹ́ bọ́gà mi ṣe lọ mọ́ ìgbà tí mo sì ń lọ ṣọ́ọ̀ṣì mi ò kì í pe Jèhófà mọ́ mi ò kì í pe Yahweh mọ́ mi ò dẹ̀ ń pe Jesus mọ́ nígbà yẹn ìgbà tí mo ti mọ̀ tọ́ yìí mi ò pè kankan mọ́ Olódùmarè nǹkan máa ń pè ní ṣọ́ọ̀ṣì tó bá sọ pé your name is Yahweh máa ní Olódùmarè kó tó di pé mi tiẹ̀ wá lọ mọ́ pé kò sí mo ṣe ń lọ máa kó kinní bára mi mi ò wá lọ mọ́ torí mi ò lè lọ máa bọ bòrórò fún kíni tí mo ti wá róòtọ́ àwọn tó ní gan ò bọ́ mọ́ àwọn lè sọ pé gangster ni wọ́n pa ní rome tó ti sọ gbogbo sórí ẹ̀ kí iṣẹ́ lọ máa bọ wèrè fún kò sí archaeology evidence Jésù two thousand years ẹ̀bù ẹnu mo fi sọ ẹ lọ sí Israel ẹ lè rí archaeology evidence jesus òyìnbó kankan tó exist two thousand years ago archaeology evidence jesus christ ẹ bá máa rí ìsìnzẹ̀bọ yíà but a ní statue black man tí wọ́n ti bọ a ní need ní statue mother and child black woman tó ní woolly hair tó ṣe braided hair tí wọ́n bọ ní rome táwọn òyìnbó ti bọ rí kó tó di pé wọ́n á lọ kírètì mary kó tó di ṣe ibi tí wọ́n á ṣèǹjẹ̀ sí statue yazoo fún wa we have the archaeology of black man archaeology evidence èèyàn dúdú wà èèyàn dúdú gan tó pa lórí cross mi lóhun lẹ̀ là mímọ́ o tí wọ́n pa we have the archaeology evidence ó wà. yes ìyá Àbẹ̀ní yẹ kó tó wá lọ ara báyìí wọ́n wá ṣèjì Àbẹ̀ní wọ́n fẹ́ sọ di Arab so a ní archaeology evidence ẹ̀ bóyá èrè rí gbogbo archaeology evidence àwọn gbogbo new created kìíní tó yẹ pé Michelangelo ló ṣẹ̀ṣẹ̀ create fún wa ní fourteen ninety two fourteen ninety two náà paint Caesarea tó ṣe kìíní yẹn sórí ẹ̀. gbogbo Moses gbogbo kìíní yẹn fourteen century ni Michelangelo ṣe gbogbo ẹ̀ angelo náà ń pè ní angel ní greek angelo náà ni mike angelo yẹn tẹ bá fẹ́ pè ní english angel michael nítumọ̀ ẹ̀. <laughs> àbúrò àbọ̀ ìyá mi <laughs> ìyá mi àbíbọ́lá adétóyè steve you are welcome o. so kí ni mo ń tà láti sọ ni pé Michael Jello òun náà ló ń pè ní angel Michael because angelo jẹ́ èdè Greek angelo ni wọ́n ń pè ní Anglican size angel Anglican tó Anglican size sí angel òun ni angel Michael ẹ sọ pé èèyàn lásán làwọn bàbá títí wa ni gbogbo ẹnu fi sọ èèyàn lásán ni allah gan mi tiẹ̀ rò pé èèyàn ni gan ó dà allah gan ò bí àwọn allah ò lè yàtọ̀ sí ìrókò olúwéré ó wà ọtí ó dẹ̀ wà ó wà ó wà painful because i have elderly people who are muslim i have imam in my family who is in his eighties or kí bàbá gan ti máa lọ sí nineties nsìn i have an elderly man i have them in my family i have imam mo ní imam ni family ní sáìdì àwọn ìyá bàbá mi ẹni tó máa dàbí olórí ẹbí sí ìmáàmù ni so it's not that i don't have muslim in my family majority of my family they are muslim mo ń bá cousin mi sọ̀rọ̀ lánàá mo sọ pé ní family àwọn ọmọ mi mi family àwọn grandma mi mo ní ìgbà tí mo wá sórí social media mo mọ̀ pé wọn ò ń ṣe muslim they are not they were never muslim wọn kò ń jẹ́ muslim name ni wọ́n dẹ̀ wọ́n kírun wọ́n dẹ̀ ń kírun they are ceremonial muslim ìgbà tí mo rí báwọn Ọ̀yọ́ ṣe ń ṣe muslim wọn á rí pé àwọn ìwọn à ń ṣe muslim kọ́ làwọn ṣe o ṣíríkù náà máa pe àwọn because the muslim dey do pé wọn àwọn tó wé nínú wọn náà the same thing náà ní tán tiẹ̀ lọ wé tọ̀ báǹ tán máa ṣe kínní the way they do the islam is so is so different to what i found on social media i was now telling my cousin mo ní ṣé wọn káà ṣe muslim family wa pé gbogbo àwọn bọ̀dá wa yẹn wọn ṣe muslim o bọ́n ṣe mú dẹ̀ ká gbogbo wọn muslim kan ni wọ́n ṣe muslim gbogbo wọn ìyàwó wọn christian ìyàwó lọ́ṣọ́ọ̀ṣì báwo lọ́ ṣe jẹ́ muslim wọ́n ṣe muslim mo ní wọ́n ṣe muslim torí ìgbà tí mo wá ń rí islam gangan mo wá rí pé àwọn fámìlì tèmi ò ń ṣe muslim àwọn fámìlì mi ò lè lọ sálùjọ náà kò sí fámìlì mi tó lè àti nílé ìyá o àti ní sáìdì bàbá kò sí èyí tó máa lọ sálùjọ náà ni wọ́n ń ṣe muslim torí islam táwọn ń ṣe ó yàtọ̀ sí ti gbogbo ti gbogbo ti Ọ̀yọ́ yìí gbogbo ti eléyìí táwa rí lórí facebook yìí mi ò islam wọn wọn <laughs> kàn jó orúkọ muslim ni wọn kàn bímọ tó ń sọ ọmọ lórúkọ muslim ni wọn ṣe muslim gbogbo àwọn ẹ̀gbọ́n mi tó lọ sí mẹ́kà tó ń pera wọn aláàjì sẹrìmọnì aláàjì ni wọn wọn ṣe muslim yes pẹ̀lú nǹkan tí mo rí o wọn ò ṣe muslim àwọn muslim ẹ̀yin àwọn tó jẹ́ muslim orí social media ni mo ti wá mọ islam yes because allah bí allah ṣe wà yẹn Allah ò yàtọ̀ sí ìrókò olúweré ọlọ́run Allah Allah ní ayé àtijọ́ tẹ bá lọ ka oral tradition àwọn ara àwọn èṣe àwọn báwa ṣe ní ìtàn àwọn deities lọ́dọ̀ títí wa deity lòyìnbó pé táwa nítorí àwọn irúnmọlẹ̀ àwọn irúnmọlẹ̀ àwọn ẹbọra táwọn bàbá wa jọ jọ gbé láyé àtijọ́ àwọn iwin ẹ mọ̀ pé àwọn igbó gbogbo igbó wọ̀nyí yìí gbogbo ìlú gbogbo àwọn ancient ancestors lálágbára ni wọ́n àwọn ẹ̀dá tó kọ́kọ́ gbélé ayé wọn ní agbára ọlọ́run ló ẹ̀dá wọn ní agbára tó fi lè bá kọjú ìjà sí àwọn divine being torí pé ìgbà tí nínú ifá ìgbà tí olódùmarè fomi pa ayé rẹ́ tán àwọn ènìyàn tó kọ́kọ́ wá sílẹ̀ àwọn olódùmarè ṣèǹgì sí iwin ègbére ẹbọra nkankan bẹ́ẹ̀ yẹn so wọ́n ní agbára àwọn fọ́sẹ̀t tó kọ́kọ́ wá sílé ayé wọ́n wá from òde ọ̀run náà ti wá wọn bí wọn dá wọn sílé ayé yìí àwọn tó wá padà dá sílé ayé náà wọ́n lágbára so àwọn tó wà yẹn àwọn ló lè kojú àwọn gbogbo ọdẹ ni wọ́n pín káàkiri all over the planet kò ń ṣe pé bóyá ilẹ̀ yorùbá nìkan náà wà no wọ́n wà all over ni èmi ò believe story yẹn pé Eh, eh, eh. mi ò mi ò torí pé every nation náà ló ní similar story that's why mo sọ pé it happened everywhere Islam àti Christianity nìkan ló change ẹ but tẹ bá lọ ka book of Enoch you find similar things there tẹ bá ka Talmud àwọn Júù ẹ máa find similar story níbẹ̀ pé so àwọn tó kọ́kọ́ wá yẹn they came from another place wọn ò dá wọn nílé ayé àwọn ni wọ́n lè kojú àwọn iwin yẹn àwọn táwa ń pè níwin táwa ń pè lẹ́bọra òun náà ni àwọn olórúkọ tó ń pè wọ́n ní arab àwọn náà ń pè ní màlẹ́kà àwọn náà ń pè ní èjẹ́lù àwọn àwọn ni àwọn táà ń pè lẹ́bọra táà ń pè légbére táà ń pè àwọn náà ń pè léńjẹ́ àwọn náà ń pè ní kinní wọ́n á ní bad danger àwọn kan wà tó burú nu wọn ẹ lè rí good ones wọ́n hate àwa ẹ̀dá ènìyàn agbára ìṣẹ̀ǹbáyé tí Olódùmarè fún àwọn first human being òun ni wọ́n fi clean gbogbo ilẹ̀ wọn agbára ìṣẹ̀ǹbáyé tiwa náà fi clean tọ̀dọ̀ wa ti tàwọn Europe náà fi clean tàwọn Europe àwọn oníṣẹ̀ṣe Europe ló ní secret yẹn dání ti tàwọn Arab agbára ìṣẹ̀dálẹ̀ tiwọn òun náà fi clean ilẹ̀ lárúbáwá ara àwọn bí ìwọ̀n yẹn ara wọn ni group wọn ni Allah ẹni tó bá ń pe ajá lọ́bọ̀ fúnra ẹ̀ tó ń pe Allah ní Olódùmarè ó dàbí ìgbà tẹ́yàn ń rọ tó asẹ́ sí òjò tó ń tan ara ẹ̀ ni àbẹ́ni tó bá ń pe Yahweh tàbí Jehovah ní Ọlọ́run Olódùmarè ẹnìyẹn ò yàtọ̀ sẹ́ni tó gbé asẹ́ sí òjò tó ń tan ara ẹ̀ jẹ ara àwọn bíìn wọ̀nyẹn àwọn tó wà ní Middle East yẹn àwọn ọ̀nà bára wọn ṣe rival ibi tí òfin ti wà pé do not have any other god with me nìyẹn báwo lọ lọ́run kan ṣoṣo tó dá gbogbo ayé a ní do have any other god tó bá yẹ pọ́ lọ́run ni god lóòótọ́ tó dẹ̀ yẹ pé ẹnìkan ṣoṣo ni ta ló tún bá ṣorogún àwọn divine beings yẹn náà bára wọn ṣorogún àwọn ni ara wọn ni Allah ara wọn ni Yahweh Yahweh gan tún yàtọ̀ sí Allah kóòtì Allah àti kóòtì Yahweh òun ni wọ́n jọ jà nínú báíbù tó ń fi sọ pé Elijah kóòtì Allah ni Elijah bẹ́ orí wọn nínú báíbù ẹ̀ láyà kò ń ṣe Elijah ẹ̀láyà lórúkọ ẹ̀ òun ló bẹ́ orí àwọn kọ́ọ̀tì Allah àwọn kọ́ọ̀tì Allah òun ló wà nínú book of Ezekiel ṣé chapter eight tó sọ pé I saw abomination in, in Judah tí wọ́n fèsì sun tí wọ́n forí balẹ̀ Yahweh ó wà against kọ́ọ̀tì Allah kọ́ọ̀tì Allah ti wà tipẹ́ ìgbà tí but ó dàbí area kan náà ni kóòtù Allah ìgbà tí àwọn júù kan tán fi convert sí kóòtù Allah àwọn ni wọ́n ní ẹ̀láyà ẹ̀láyà yẹn náà change sí èlíjà ní English ló gé orí gbogbo wọn àwọn ni wọ́n pè ní prophet of Baal nínú Bible yẹn Baal ló míì pé Baal ló ń ṣe nǹkan wọ́n kàn ló Baal means Lord Lord Baal Allah ìtumọ̀ kan náà ni gbogbo ẹ̀ baal lord baal hebrew ni baal lord ilah ni semitic language ilah tí wọ́n ń pè allah ni hebrew ṣe mọ̀ pé allah hal ilah ni allah hal ilah ẹni pé àwọn ará máa fi hal síwájú tiwọn alrahim alrahman ibẹ̀ ni allah ti wá tẹ́ ẹ bá fẹ́ pe ilah lẹ máa pe láìlà ìlà àti yín yẹn gangan gan lord ní english baal ní hebrew ìtumọ̀ kan náà ni ìtumọ̀ kan ni ìtumọ̀ kan ni it's just like eh, òtítà ìjòkó àwọn kan ń pè lápótí àwọn kan ń pè ní jòkó ṣáwọn èkìtì ló máa ń pè lápótí àwa máa ń pè lótìtà àwọn Ọ̀yọ́ ń pè ní ìjòkó nǹkan kan náà dẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta òyìnbó ń pè ní ṣíà nǹkan kan náà ni so ìlà lord àti baal lord ni òun ni wọ́n ń sọ àwọn kóòtù baal yẹn yẹn hàlá eh, ìlà ìlà yẹn àwọn ni ìyẹn allah ti muslim yìí àwọn ni wọ́n ní èláyà abẹ́ orí wọn tí god israel tó sọ pé abomination ni sí òun and that's why tó fi jẹ́ pé dèsì ẹ̀rí pé àwọn muslim àtàwọn jù wọ́n ṣe ń para wọn ẹ bá yẹ pé ẹ̀ ń tọ́ra yín yẹ wá ń tọ́ àwa jẹ pé god kan là ń sìn <laughs> ẹ wá ń tan àwa jẹ wípé god kan lẹ ń sìn ẹ ṣáà sìn god kan a ò sìn the same god wọn nínú kóòtù wọn kò ń ṣe god kan ó dàbí Ògún àti Ṣàngó ni but àwọn muslim wọ́n jí many things nínú Judaism wọ́n jí so many attributes Yahweh yẹn wọ́n fi support Allah wọn wọ́n fi wọ́n fi sọ Allah wọn di gbogbo irọ́ tó ń pa pé Allah wọn ló gbé àwọn Jù kọjá kì í ṣe Allah wọn ló gbé àwọn Jù kọjá irọ́ ni gbogbo ẹ̀ wọ́n kọ́pì ẹ̀ ni wọ́n kọ́pì gbogbo story yẹn láti inú Judaism ni wọ́n kọ́pì ẹ̀ sí Islam. ah bàbá mi olùṣọ́ ẹ kọjọ́ mẹ́ta o <laughs> olùṣọ́ ẹ kọjọ́ mẹ́ta wọ́n kọ́pì mo dẹ̀ rọ̀rọ̀ wọn lédi o àyè máa ṣọmọ àlìkẹ́ wọ́n kọ́pì ìtàn Judaism wọ́n kọ́pì ẹ̀ sí Islam ni gbogbo irọ́ ni gbogbo ẹ̀ allah ò fún anybody lófin mẹ́wàá irọ́ ni gbogbo tán sọ pé allah sọ pé òun káwọn ọmọ israel ṣe kínní kan òun ṣe irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni ìgbà tó ń create islam ni wọ́n copy gbogbo story yẹn gbogbo old testament story yẹn wọ́n copy ẹ̀ sínú islam <laughs> àbọ̀rọ̀ àbọ̀yèsà wọ́n copy story yẹn sínú islam wọ́n wá wọ́n wá wọ́n wá paraphrase ìtàn yẹn wọ́n wá sọ pé allah ni which is not allah ṣe rí i pé allah condemn àwọn jù tó bá jẹ́ allah ni kò ní condemn àwọn jù so wọ́n wá pa irọ́ síbẹ̀ pé allah ni old testament god allah kọ́ ni allah dúró títí ẹ̀ god of israel dúró títí ẹ̀ so àwọn tó create islam àwọn náà change allah sí. Si, Eh, sí wọ́n wá ń fún Allah ní káràkítà biblical god but ẹ rí i pé Allah ò lè fit in káràkítà yẹn lọ títí. so wọ́n copy old testament yẹn wọ́n copy character Jésù wọ́n tún fi portray díẹ̀ nínú Muhammad òun náà ṣe ń sọ pé Muhammad ní àkọ́dá Allah. ẹ̀hàn pé báyìí sọ pé jesus christ ni àkọ́dá yahweh nísìn wọn ní muhammed ni àkọ́dá allah ògo ànábì nǹkan kan bẹ́ẹ̀ yẹn tán fi pa gbogbo àwọn irọ́ yẹn síbẹ̀ àbọ̀rọ̀ àbọ̀yè ọ̀jọ̀gbọ́n fádà rẹ̀ tán fi wa gbogbo irọ́ yẹn síbẹ̀ so and that's why tẹ bá wá pa irọ́ in reality wọn ò lè jọ ṣe pọ̀ àwọn Júù àti muslim wọn kì í jọ wọn lè jọ worship níbì kan tó bá jẹ́ god kan ni kò yẹ káwọn kan máa kọjú sí gbogbo muslim máa kọjú sí mecca àwọn jew níbikíbi tó bá wọn máa kọjú sí jerusalem kí ló dé is different god ṣùgbọ́n àwa àwa ò ń ṣe mfm mọ́ o àwọn bàbá wa ní mfm o àwọn bàbá tiwa àwọn bàbá bàbá wa tán gbẹ̀sìn àwọn ní mfm àwa ọmọ ò ṣe mfm mọ́ báyìí àwa ò ń ṣe MFM mọ́ sọ àwa ti jí àti mọ àti mọ yàtọ̀ àti mọ̀ yí pé fraud ni gbogbo nǹkan tó sell fún wa and ibi tó ti wá fẹ́ ṣe màkàrúrù òun náà ṣe wá translate ẹ̀ wa so wọ́n wá wọ́n wá wọ́n fẹ́ uni wọ́n fẹ́ unify wọn bọ̀ kò ṣe unify nǹkan tí ò bá wà unified ẹ lè ó dá hard láti unify òun ló fà á tí controversy ṣe wà láàrin Christianity At Islam at Judaism because they are not the same God they are different gods entirely. Exactly. They are messing with our brain. And but they, what they fail to realize is that we are going, we are waking up, because they can't stop their awareness. Yes, àwọn portuguese ó tọ́ lọ̀rọ̀ yín they stole so many things wọ́n fi artifact yẹn hàn lẹ́kan they took it from our land even artifact jésù tó nọwọ́ yẹn ó sì wà lọ́sùn òṣogbo statue jésù tó nọwọ́ tó dúró báyìí tó nọ gbogbo ọwọ́ yẹn ó wà lọ́sùn òṣogbo original ẹ̀ ó wà lọ́sùn òṣogbo ń bẹ̀ tí wọ́n wá ṣe tiwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ táwọn ẹ̀ṣẹ̀ ṣe tiwọn ní nineteen seventy náà ẹ̀ṣẹ̀ ṣe tiwọn náà èyí dẹ̀ ló ń fi owó rẹpẹtẹ wò yẹn títọ̀ṣun òṣogbo yẹn idol èyí tó jójú lówó gangan títí wa ọ̀dọ̀ wa náà ti kọ́pì ẹ̀ ẹ tún lọ wo ibi tó máa tún ti rí mọ́ nílé ẹ̀ kò sí mọ́ lórí ilẹ̀ ayé kò síbi tó tún wà mọ́ ìgbà táwọn Portuguese invade ọ̀dọ̀ wa tán ti gba náà ti náà ti then ó pẹ́ tán ti gba knowledge yẹn lọ́dọ̀ àwọn baba ńlá wa ṣé mọ̀ pé wọ́n ti wá kọ́kọ́ wá sọ́dọ̀ wa láti wá kẹ́kọ̀ọ́ rí àwọn baba baba ńlá wọn ti wá sọ́dọ̀ wa láti wá kẹ́kọ̀ọ́ òun làwọn ọmọ ṣe padà wá láti wá confam so kí la gbìyànjú láti sọ ni pé láti wá máa ba nǹkan ìṣẹ̀ṣe wa jẹ́ fún Allah ó wà very ó wà it's very ridiculous even fún wa láti sin Allah gan ó wà who are degrading to ọmọ irúnmọlẹ̀ because ọmọ irúnmọlẹ̀ we are gods our no god ni wá we are all gods because wọn ní ọmọ tí àjànàkú kì í ya rárá ọmọ tí ẹkùn bá bí ẹkùn ló máa ń yọ ṣé ẹ ti rí ẹkùn kó bí ni tí ẹkùn tó bá wá rìn dì ti crossbreed ẹkùn tí ó bá tí ó bá lè ṣe bí ẹkùn mọ nǹkan kan ti rán pẹ̀lú ẹkùn yẹn mentally bí ẹ mọ̀ pé ṣe àwọn òyìnbó wọ́n lè ti fún gbàmí màmá wáìdá ni màmá ti fún lábẹ́rẹ́ ẹ rí pé wild mi màmá máa ṣe bí dìdìrìn nǹkan tó ṣẹlẹ̀ sí wa ń sìn nìyẹn kì í ṣe pé a kì í ẹkùn yẹn ṣì ni wá torí pé a lè change that is who we are ṣùgbọ́n wọ́n ti kó bá wa wọ́n ti ṣá wa lọ́gbẹ́ òun láàfin lè ṣe function bó ṣe yẹ ká function Mhm. bẹ́ẹ̀ ni ó pa ó pa ó ṣìkà ẹ̀gbọ́n pa àbúrò àjàǹtìlì bẹ́ẹ̀ ni tẹ bá lọ wo tẹ́ḿpìlẹ̀tì yẹn gan tẹ́ḿpìlẹ̀tì yẹn gan fẹ́ẹ́ jọ òṣìkà ẹ̀gbọ́n pa àbúrò àjàǹtìlì mo ní tẹ́ḿpìlẹ̀tì yẹn màá lọ wá gan ìtàn yẹn ti ṣẹlẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ before bíi bíi three thousand wọ́n ló ti wà nínú ancient story kó tó di pé wọ́n ti ẹ̀nà dáadáa màtífà wọ́n ṣẹ̀ wá ń sọ pé èèyàn kan pa àbúrò kan so láti máa sọ pé ẹbọ táwọn bàbá wa ń ṣe ètùtù tó ń ṣe òun ni ò jẹ́ kí a ní ìlọsíwájú is a retrogressive word wọ́n tó wáyé pé ẹbọ yẹn tó wáyé pé kò dà kò yẹ káwọn tó kó wa lẹ́rù gbà gbogbo ayé ti gbogbo wa rí àwọn tó wá kó wa lẹ́rù sọ fún wa pé èṣù ò da wọ́n kọ́ odidi tẹ bá lọ sí ìlú tẹ bá lọ sí tẹ bá lọ sí kìíní tẹ bá travel tẹ bá dé Portugal wọ́n kọ́lé fáwọn òrìṣà wọn even gan ní France even gan ní UK ṣùgbọ́n ṣe wá ní Amẹ́ríkà àti South America ibi tán kẹ́rú lọ wọ́n kọ́ ilé fún gbogbo àwọn òrìṣà títí àwọn Canada àwọn ibẹ̀ wọn yẹn wọ́n kọ́ ilé fún ilé èṣù ilé Ògún ilé Ṣàngó wọ́n ṣe kọ́ káàkiri nìyẹn wọ́n dẹ̀ sọ pé kò hàn dá tún wá ń kọ́ àwọn ọmọ wọn ní gbogbo institution wọn náà ti ń kọ́ ìṣẹ̀ṣe ni wọ́n ti ń kọ ìjọ́ tí mo lọ wo University of Indiana tó ti ń kọ́ ìṣẹ̀ṣe ní wọn ò tí ì bí mi bàbá mi ò tí bàbá mi ò tí mọ̀ pé ó máa pàdé ìyá mi ó ti lé hundred years tó ti ń kọ́ ifá ní Amẹ́ríkà tó ti ń kọ́ ní yunifásitì ṣùgbọ́n àwọn sọ fún yín pé ifá àtòrìṣà ò dáa àwọn dẹ̀ ń kọ́ àwọn ọmọ wọn ọmọdé mẹ́ta ń ṣeré. <laughs> okay. wọ́n ní pé ifá àti òrìṣà wọ́n ní pé kò dáa ṣùgbọ́n àwọn ń kọ́ àwọn ọmọ wọn wọ́n á ka àwọn òfin òfin òfin wọ́n wá invent iná wọ́n invent iná fún yín wọ́n wá invent iná àwa mo sọ pé kí ló dé tí yorùbá wọn pé ẹ ṣe muslim mọ́ ẹ kú má ẹ má pè ní islam mọ́ kẹ wá wọ orúkọ tẹ máa máa pè bóyá ìṣẹ̀ islam ìṣẹ̀ṣe islam ní kẹ máa pè torí muslim tẹ̀ ń ṣe kò jọ ti muslim ẹni tó bá ti ń wà muslim nínú yín ó máa ń dàbí ó máa ń di abnormal person sí wa ni as far as i'm concerned ẹni tí gbogbo yín máa ń bú ń yín pé kì í ṣe muslim òun ni muslim gidi ọ̀dọ́ náà kò tún ti di muslim gidi o irú saheed báyìí muslim ni saheed torí nǹkan tí quran sọ òun ni saheed ń ṣe ṣùgbọ́n ẹ kọ̀ndẹ́mù ẹ̀ nǹkan tí quran yín sọ òun ni saheed ń ṣe náà ẹ bọ̀ dídẹ̀ sọ pé ó rúdù ó ṣe léyè bọ̀ ó tẹ̀lé quran ni. nǹkan tálùkùrá nìyí sọ òun ní Saheed gbogbo nǹkan tí Saheed ṣe ó wà nù Quran ó wà nù Quran nǹkan tí Saheed ṣe ó wà nù Quran Saheed kọ̀ǹdẹ́mù àwọn àgbà muslim ó ní pé wọ́n ń lo ó ní wọ́n ń ṣe àmúlùmálà pẹ̀lú Islam Islam ò gbà ọ̀dọ́ Saheed náà ò mọ̀ yàtọ̀ láàrin Olódùmarè àti Allah torí mi ti try láti correct ẹ̀ allah kì í ṣe olódùmarè tó dà sílọ́gà tó bá ti pe allah lólódùmarè náà òun náà ò get it right ni so allah bí nǹkan tí mò ń sọ kí n parí ọ̀rọ̀ mi allah kọ́mẹ̀ntì mò ń kà ló gbé mi kúrò allah wà lára àwọn divine beings àwọn ancient being tó wà ní canaan so yahweh àti allah wọ́n ti jẹ́ rival tipẹ́ mo ní tíṣìn lórí Yahweh àti Allah ṣùgbọ́n tí bá play voice yẹn ọ̀pọ̀lọpọ̀ yóò ní gbọ́ torí pé phonetics òyìnbó Irishman Irish English òun ló sọ so ẹni tí ò bá dẹ àwa gan bàtà ṣe èdè lóyìnbó a kì í gbọ́ èdè wọn a ń gbọ́ English wọn Later later later. tẹ bá ṣẹ̀ṣẹ̀ ti Nàìjíríà dé ẹ nígbà nǹkan tó ń sọ ṣùgbọ́n tẹ bá ti wá use mọ́ wọn tẹ use mọ́ wọn lẹsẹ wọn máa gbọ́rọ̀ wọn so tí máa play English yẹn ẹ lè má gbọ́ nǹkan tó sọ bá play ẹ̀ Allah àti Yahweh wọ́n ti jẹ́ ọ̀tá ara wọn láti ilẹ̀ dáàsọ̀ tó fi jẹ́ pé dọ̀la Muslim àti Christian àti Jew wọn ò gree tó fi jẹ́ pé ẹ̀rí pé ní gbogbo ibi Arab yẹn wọ́n máa ń páyà àwọn Christian ni wọ́n máa páyì wọn nítorí pé kóòtù wọn wọ́n ti jẹ́ ọ̀tá ara wọn láti ilẹ̀ wọ́n máa pa wọ́n máa ń páyì àwọn ní gbogbo ibi tó ti ń ṣe ṣàríà ní Middle East tó bá rí báìbù lọ́wọ́ ẹ̀ wọ́n á gé ọwọ́ yẹn ni àwọn òfin wà bẹ́ẹ̀ mo rántí ìgbà tá a wà ní àwọn Christian group ńgbà yẹn wọ́n máa ní ká máa pray pé wọ́n ti fẹ́ àǹgè èèyàn méje wọ́n fẹ́ pa wọ́n torí pé that court there have been rivals from ages story one day wà nínú bible so story one day wà so I want to ráwọn tán àwọn tán máa ń sọ pé eh, ànábì pé wọ́n rí prọfẹsì ànábì nu àìsáyà irọ́ ni ìríra òun ni bible pé ẹ̀sìn ẹ̀sìn àlá torí ẹ̀sìn àlá àwọn ló ń fèsì oòrùn ṣé ìsìnkẹ́ chapter eight ló wà bẹ́ẹ̀ inú èsìkẹ́ ló wà inú èsìkẹ́ ó dẹ̀ pé èsìkẹ́ ni mò ń kí n wá kí n fi yẹn round up ó dẹ̀ pé èsìkẹ́ chapter eight ló wà kí n fi round up torí mo ti fe sùn mi ò tètè mo ti fe ṣe show láti before bíi before eleven mo sùn mo sùn wá Màá ní mo lọ́ọ́ ti ṣe show yìí. Yes only their back when they say it's because after eight they say okay Sunday school teacher ni mí tẹ́lẹ̀ <laughs> Sunday school teacher ni mí for a very long time Sunday school teacher ni mí eh from children teacher to Sunday school teacher Like lágbára Ọlọ́run by the grace eh mo di Sunday school teacher 1986. eighty six mo ti Sunday school mo ní Ezekiel chapter eight ni now Ezekiel chapter eight sixteen Only ní brought me to the inner court Only ní àná ó rí àwọn the abominations tí àwọn Júdà ń ṣe ó ní so only abomination yẹn Only one face east Only ló grieve God of Israel towards the sunrise the vision camp of Judah encamped under the standard so ó ní pé the God of Israel was not happy and he saw it as an as a great abomination before him to Yahweh the Christian God bóyá àwọn Júù kan sọ pé Christian God ò kì í ṣe Yahweh pé Christian God wọ́n tún ní another thing àwọn Yahweh àwọn Júù ò gbà pé Christian God jẹ́ Yahweh pé because their own God is to be worshipped on Sabbath day but káti ẹ̀ kó wọn pọ̀ pé Christianity àti Judaism to that God of Israel, Abraham, Isaac, and Jacob. Ìkírun tó ń kọjú east is an abomination according to to to to to to to the to to Tanakh to to the Bible. Bible ni àwọn Júù máa ń pè Tanakh. The Old Testament is called Tanakh, Jewish Tanakh. But Talmud wọn ni mo sọ fún wọn kì í gbé síta tí ò sẹ́ni tó máa kà they don't teach outsiders ìbá ilé ètí kátólíìkì ti kọ gbé síta fún wa ẹ̀ náà ni wọ́n máa ń kọ́ wa wọ́n máa explain ẹ̀ wọ́n á dẹ̀ wá fi támùdù wọn èyí tó ń ní wọ́n máa fi ṣe correction tó wrong tó wà ń bẹ̀ ṣùgbọ́n ìyẹn ìyẹn kínní wọn àyè tó jẹ́ kí igi gangan wọn ará ìta ò kì í gbọ́ báwọn bàbá wa ṣe sọ káwọn bàbá wa kó gba àṣírí síta any nation tó bá ti gbé gbogbo àṣírí ẹ̀ síta nation yẹn ti finish nation tó bá gbé gbogbo àṣírí ẹ̀ síta tí akéwògbàgòdù kan lọ gbogbo scientist gbogbo agbára wa ká wá kọ́ gbogbo ayé àti finish spirituality wa ẹ lè kọ́ gbogbo ayé ìjọ tó wá fẹ́ pa yín kọ́ kí lè fẹ́ fi gbára yín. òmòye sọ pé bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀kírun tó yẹn tẹ́ẹ̀kéwù yẹn ṣé mùmúlẹ̀ pàwọn aráàbù ni àṣírí wọn ẹ ò mọ̀ wọn ò fún yín ní spirituality wọn àwọn spirituality àwọn ọmọ ọba Saudi mọ̀ àwọn tó jẹ́ igi gangan wọn ló mọ̀ ẹ̀yin ò mọ̀ báwo lẹ fẹ́ mọ̀ kóòtù wọn tó yí ojúlówó kóòtù wọn lè ẹ lè débẹ̀ kí lẹ fẹ́ lọ wọn lè wọn lè wọn bóná tí fẹ́ pín tó ajá tó fẹ́ kan lè mọ mọ wọn lè pín yín sí láéláé wọn lè fi yín sí kóòtù wọn wọn ò lè fi yín sí kóòtù wọn láyé wọn ò lè fi yín sí kóòtù wọn wọn ò lè fi yín sí kóòtù wọn mo wà on live ni ìyá mi mo kàn fẹ́ kẹ́ mọ nǹkan tí mò ń sọ wọn ò lè fi yín sí kóòtù wọn láyé wọn ò lè ṣàṣírí wọn fún yín ọmọ wọn nìkan ló lè màṣírí wọn àwọn ọmọ tó tún máa màṣírí wọn àwọn ọmọ tó bá tún ṣàwo ìlú wọn ni àwọn tó bá ṣàwo ìlú wọn àwọn nìkan ló lè mọ̀ àwọn nìkan ló lè mọ̀ even àwọn àṣírí ẹ mọ̀ pé gbogbo àwọn àṣírí ìsìn àwọn àgbà ló máa ní wọn ò ní fún ọmọ awo kékeré tọrọmọ kan ọmọdé máa ń ṣèṣe ọmọdé àṣírí tó gbèlú ró wọn ń pọ̀ sọ́wọ́ ọmọ kékeré àwọn tó ṣàwo wọn lọ máa fún àbọyèbọ ṣíṣe o gbogbo ilé o ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ ẹ ṣe kìíní. <laughs> I've said it before. So gbogbo nǹkan tẹ́ ń kà nínú Quran nípa Old Testament nípa Allah nínú Surah chapter two ṣé àlà sọ pé bóun ṣe ṣe fún àwọn kristẹni bóun ṣe ṣe fún àwọn nàṣọrọ irọ́ ló pa kò àlà gan kọ́ ló sọ àwọn àwọn àwọn Rome àwọn náà kọ́ Róòmù ló kọ́ kò ń ṣe àlà àwọn Róòmù àwọn tó canonize Islam àwọn náà kọ́ kì í ṣe wọ́n kàn sọ pé àlà ló ń sọ ni àlà ò sọ anything àwọn èèyàn ṣùgbọ́n nǹkan téèyàn bá kọ ni nǹkan téèyàn àlà kọ́ ló sọ oge nọ na iset ọkwara ụgbọ ala anyị nobi ala talk am because ala ya to si god of israel ala oje god of israel àmọ́ ìbọn sise o ló se fa ija laarin wọn dì sí i wọ́n jọ ń gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ní Palestine jọ sí táwọn Islamic nation tí wọn àwọn náà tún kó bọ́ǹbù wa tó wá support àwọn Júù tó bá yẹ pé God kan náà jọ ń pè wọn nípa ara wọn bẹ́ẹ̀ yẹn ìjà tó ti wà láàrin wọn tí Èlíjà tó bẹ́ orí àwọn àwọn worshippers Allah tó bẹ́ orí wọn gbà náà òun náà sì jọ wà dé nìyí ṣé seven thousand wọn ni wọ́n ní Èlíjà bẹ́ lórí inú Bible àwọn tó ń sin Allah seven thousand kan náà lè ríjà bẹ́ lórí ìgbà náà tán lè ríjà ṣe ló bẹ́ orí gbogbo àwọn tó ń sin Allah ó bẹ́ orí gbogbo wọn dànù. ó bẹ́ orí gbogbo àwọn tó ń sin Allah ó bẹ́ orí gbogbo wọn dànù ní báíbù. Yes, daytime, because it's time. I wanted to do it. Sometimes when I'm tired, I just sleep. That's it. So wá tí mo ni mo <laughs> eh, It's good to do it during the daytime sometimes. And sometimes during the daytime, I'm busy. So I wanted to do it like around 9 o'clock, where I slept. I slept. So gbogbo ibi tí religion yẹn ti wá wọn ò tí ì gree wọn ò accept wọn jọ ń sin god kan àwa wa ń sọ pé god kan àwọn tó dẹ̀ ń sin àwọn gods yẹn wọ́n sọ pé deities làwọn ń sìn deity ni wọ́n pè o so gbogbo eléyìí tó ń purọ́ pé allah ló dá gbogbo nǹkan yẹn it's just àwọn colonial ló sọ allah di supreme creator àṣẹ ìdùmarè so Allah is a colonial creator created creator colonial created creator ni Allah wọ́n elevate ẹ̀ creator ni wọ́n elevate ẹ̀ creator. <laughs> torí wọ́n wọ religion ni wọ́n fẹ́ fi Islam ṣe àwọn Greek ló ní ancient Greek ló ti ní agenda wọ́n wọ religion wọ́n wọ government prophet muhammed náà wàá bọ̀rù ẹ̀ òun náà ṣe purọ́ pé allah ló dá gbogbo nǹkan gbogbo ayé máa sin allah kìnnìkan kìnnìkan tó ṣe ń fi ṣe war jihad láti force everybody so yes. thank you so much my brother. ọlọ́run á jẹ́ kó yé àwa ọmọ káàrọ̀ àjíire lọ́jọ́ kan pé allah ó yàtọ̀ sí wọ́n sọ pé the character Allah is among those gods among those divine beings the extraterrestrial being that lived in the Middle East in the ancient days. That is who Allah is. And when we count extraterrestrial beings, àwọn irúnmọlẹ̀ ń ṣe extraterrestrial beings àwọn extraterrestrial beings list group wọn náà fi Allah sí irúnmọlẹ̀ òun ṣe extraterrestrial beings ìrókò olúwerè in our tradition is extraterrestrial being so Allah àti ìrókò olúwerè they are the same they are they are they are in the same category Thank you, my brother. Afolabi. It's just it's an insult. Tó bá ń condemn ìrókò tó dẹ̀ ń bọ Allah. So àwọn Allah ẹ mọ̀ pé ìrókò báyìí ó ní covenant pẹ̀lú àwọn kan pé itana o màá máa aṣọ yín o. Bẹ́ẹ̀ náà ni Allah ṣe ní bó ṣe ní májẹ̀mú pẹ̀lú ìran àwọn lárúbáwá ọmọ Yorùbá tó bá ń gbàwẹ̀ báyìí ó fìyà jẹra ẹ̀ ni ó kàn kóra ẹ̀ sínú wàhálà ni àwọn àwẹ̀ tí wọ́n ń gbà ìdáríjì ẹ̀ṣẹ̀ náà fi ń tọrọ nǹkan tó máa ń bí àwẹ̀ festival ẹ̀ṣẹ̀ ló bí festival a ní go through deep lẹ́nu gbogbo festival tá à ń ṣe ní ayé yìí ẹ̀ṣẹ̀ ló bí festival ẹ̀ṣẹ̀ ló bí festival festival tẹ ti festival pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ló bí festival tí àwọn baba ńlá bá ti ṣẹ̀ látijọ́ wọ́n á wá ṣòfin òrìṣà yẹn lè wá sọ pé ẹ máa ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí tẹ bá ti ń ṣe lọ́dọọdún o màá máa yọnu sí yín òun ni gbogbo wọn ń kírun wọn ṣe yẹn ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ òun ló bí fẹsífà gbogbo fẹ ṣèbáwọn júù sì wọn máa ń ṣe fẹsífà bí wọn ṣe gé orí àwọn èèyàn ní àkọ́bí wọn máa ń ṣe àjọ ìrékọjá wọn fi ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ni àwọn baba ńlá wọn ló bẹ́ orí àwọn ọmọ ọlọ́mọ ní Egypt bọ̀ nítorí kí kọ́ọ̀sì yẹn kó má pa kéègùn yẹn má sí lórí wọn wọn wá sọ ọ di feast wọn á pẹran wọn á tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ wọ́n ń ṣe feast yẹn every April second week of April náà máa ń ṣe ibẹ̀ lẹ́ẹ̀ máa fi mọ̀ pé scam ni bá de Jésù tẹ́ bá ka báìbù ẹ̀ pé wọ́n sọ pé táìmù yẹn náà bí Jésù àbí táìmù yẹn náà bí Jésù náà táwọn Júù bá dẹ̀ fẹ́ ṣe wọ́n máa humble ara wọn torí pé àwọn bàbá wọn ńgbà tán lọ páyé àwọn ọmọ ọlọ́mọ tán lọ bẹ́ orí gbogbo àkọ́bí wọ́n máa ṣe feast gbogbo festival tá à ń ṣe ní ayé yìí ẹ̀ṣẹ̀ ló bí ẹ̀ṣẹ̀ especially àwọn ọdún kan bí irú ọdún ifá àwọn ẹni ẹ̀wọ̀n pé yẹn yàtọ̀ but most of all irú àwọn bíi festival pé ẹ lọ pilgrimage yẹn ẹ lọ ń pẹran yẹn ẹ ṣe léyìí tẹ bá tí ó bá ti ń mú pé ká pẹran ká ṣe most most of them ẹ̀ṣẹ̀ ni àwọn róòmù tó ń celebrate ṣiṣẹ bọgà àwọn ló pa á eh, bóyá historical man tí wọ́n pa tí wọ́n padà sọ dike so wọ́n máa sọ fún wọn pé tó o bá fẹ́ kí ègún yẹn kó wá sórí ìran wọn ẹ gbọ́dọ̀ sí máa ṣe nǹkan kan láti máa fi ṣe ìrántí Yes. So most of all those festival tá celebrate tá a sọ wá ń ṣọdún ni. So tó wáyé pé àwọn bàbá ńlá wa ò kọ wọn wà wọn ò sí nínú kọ́ọ̀sì ẹ̀ṣẹ̀ reason tí mo ṣe máa ṣe Ramadan? Kí mo ṣe in fact mo dúpẹ́ pé ìgbà tí mi tí máa lọ ṣọ́ọ̀ṣì mọ́ kí tó máa gba we forty days yẹn mo. Tẹ́lẹ̀ mi kì í pa á jẹ, mo kàn rí pé mi igba mo. Mi kò we yẹn mọ́ ni. Àṣé mo kàn ń fìyà mi ni àtúwá kọjọ wẹ́nà aṣíwẹ́nẹ̀ẹ́zẹ̀ á lọ kun eérú aṣíwẹ́nẹ̀ẹ́zẹ̀ á lọ kun eérú kínní ọjọ́ good friday wọn á ní ká má jẹun ẹlẹ́jẹ̀ ká má ṣe kínní kan course ṣé àwọn ìran mi ló pa jésù ni àwọn ìran tó pa jésù àwọn ló wà lọ́ndà ègún yẹn i am not under that curse. so nǹkan tí ò kàn wá òun la gbórí wa lé gbogbo àwẹ̀ tẹ́ ń bá àwọn muslim gbà yẹn ẹ kàn ń help wọn ni ẹ ń boost energy wọn àwọn láde gbogbo tó tá máa ń pè ní ládà yẹn ọ̀dọ̀ àwọn arab ló máa lọ kò lè wá sọ̀dọ̀ tìyín torí genetically ẹ wà connected pẹ̀lú nǹkan tó bring nǹkan tí wọ́n ń ṣe you guys are not connected to it. because fashion méjì náà sọ àwọn kan sọ pé third century early Christian writing sọ pé Abraham pa ọmọ ẹ̀ later nana change ẹ̀ gbogbo ẹ̀ wà ní British Museum wọ́n ló dún bú ọmọ ẹ̀ wípé ìgbà tán pa ọmọ yẹn tán ṣe mọ̀ pé láyé àtijọ́ wọ́n ní àgbà àwọn ancient people lágbára wọ́n nígbà tó dún bú ọmọ yẹn tán ọmọ yẹn ó wá lọ àpíà wọ́n ní Satan ẹni tó ń pè ní Satan yẹn ó wá ó wá àpé àbí méjì ọmọ ìwà farahàn ìyàwó ẹ̀ ó ṣáà jẹ́ kí wọ́n lòun jẹ́ kí ìyàwó ẹ̀ kú wọ́n ní eh, the ancient god of thunder tó gbé oṣé ṣòǹgó dání òun ló wá sèvù ẹ̀ òun ló wá rescue ọmọ yẹn tọ́nà wá fi àgbò tọ́nà wá fi restore life ọmọ yẹn back ṣẹ́wọ̀n àwọn ancient people ní agbára wọ́n ní idán láti resurrect èèyàn so that eh, that covenant àgbò tó ń pa yẹn is to god of thunder mo ní átífàtì god yẹn dání o kì í ṣe allah o àgbò yẹn is not to allah because àwọn náà ní oríṣiríṣi nǹkan tó ń ṣe kò ń ṣe god kan ló ń sìn àgbò yẹn is to god of thunder tó rescue ọmọ tí wọ́n dún búngbà yẹn tí wọ́n ní wọ́n wá wọ́n wọ́n fi dá ẹ̀mí ẹ̀ wọ́n á fi àgbo yẹn wọ́n fi dípò ẹ̀mí ẹ̀ Ibrahim gọgọ ti dún bú ọmọ yẹn tẹ bá lọ ka ẹ́dí story ẹ̀ rí bẹ́ẹ̀ ó ti ó ti pa ọmọ yẹn fún Allah but ancient god of thunder ló save ọmọ yẹn òun náà ṣe máa ń pa àgbò fún god of thunder god of thunder ló làgbò god of thunder ló ní àgbò god of thunder ló ní àgbò ṣàngó ló làgbò god of thunder ló ní àgbò tí wọ́n ń pa. mi ò ń ṣe historia àmì rìsáṣà God mo ní artifact ẹ̀ dání I can't go far I would have showed it mo ní ìwé ẹ̀ gan tí mo rà mo ní artifact mo ní God of thunder lónìí ẹ̀ẹ́rì tó gbé oṣé yẹn dání ibi tó ti ń save ọmọ yẹn ó wà ń bẹ̀ ẹ mọ̀ pé iléeṣẹ́ ń ti dè sàn máa ń kọ gbogbo kinní yẹn so òun ni wọn ló save ọmọ yẹn tó gba life ọmọ yẹn padà Ibrahim tẹ pé ní bàbá yìí yẹn ọ̀dájú èèyàn ni ẹni tó lè dúndú ọmọ tiẹ̀ ní bá faṣà ọmọ ara ya ó lè fa ẹni ẹlẹ́ni ya ṣe mọ̀ pé darandaran ni àwọn darandaran èèyàn ju àwọn darandaran lójú. Okay, in the hospital they say we should fast fasting for medical benefit which fasting is for medical benefit torí pé àwọn èèyàn wa wọ́n ti wà mentally dìre ni òyìnbó ò lè ní kẹ́ lọ máa fast fún medical kínní òyìnbó ò ní ní kẹ́ fast fún medical kínní because òyìnbó bí ní pé tẹ́ bá febi panu yín so many things fast òyìnbó gan ẹ mú tíì so torí pé àwọn èèyàn wa ti ní wọ́n ti wà wọ́n ti wà christianized wọ́n ti wà islamized wọ́n ṣe sọ pé fasting fún benefit àwọn tó gbé orthodox medicine wá wọn ò ní ní kẹ́ fast àwọn tó ń gbé lóyìnbó ń wò mí. ẹ wo i'm rounding the show up ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi the days, is eh, ọjọ́ ti lọ mi ò fi yín lẹ̀ o ó dìgbà kan náà.